mo ní ìdánwò. mo dẹ̀ ní ìdòwò àní mo ní ìdòwò mo dẹ̀ mọ ibi tí mo ti máa rí owó náà. ta ló mọ Jambo fuel station tó belong sí honourable Jídé Abọ́dúnrin tí gbogbo èèyàn mọ̀ sí Agbowórin eléyìí tó ti kó owó gbogbo ìlú jẹ oníléèpo ní Katsina oníléèpo lẹ́kọ̀ọ́ oníléèpo ní Sokoto onílòṣogbo hmm. ọwọ́ ẹ̀ mo ti ní ìdòwò mo fẹ́ kẹ́ lọ rẹ́dì. mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe kí ni ẹ gbáradì sílẹ̀ ẹ gbáradì sílẹ̀ mi ò nílò owó púpọ̀ lọ́wọ́ ẹ̀ bọ̀ nínú owó ìlú tó ti kó jẹ tó ti fi invest kiri gbogbo ìlú mi ò gbà five hundred million naira péré lọ. ṣé gbọ́ mi. ọmọ ikú how is that possible because honourable tá à ń sọ̀rọ̀ yìí kò ń ṣe ẹni tó jẹ́ pé ẹni rírọ̀ lára èèyàn líle ní ti everybody náà dẹ̀ tó bá ní yes kò sí ẹni tó jẹ́ ìyàwó ẹ̀wò tó bá dẹ̀ ní no everywhere máa dàrú ni mi ò dá òtí yín ọmọ ikó àmọ́ èmi ò rò pé ó lè ó lè possible ọmọ ikú. ọmọ ikú mo sọ́rí o ó dàbẹ̀ ní pé lady ti ń dá òjò yóò rọ̀ wo yẹn náà ìpè how ah, is it possible tá a máa fi lọ bá àbí kí ló kò yé mi gbóná ṣé ọjọ́ ìta ti ń lọ ṣé a lọ ká má bọ̀ rè ni ìgbà tá a tẹ̀ fẹ́ lọ kidnap president Gambia tá a kìjọ ṣe lédè kan náà ṣé a ní problem ni ah, o ti ń dàtọ̀ ọmọ ikú nìyẹn o àlọ́rọ̀ ah, ò nìyẹn. ó ṣe fòun sílẹ̀ obìnrin ni kò lè ṣe kó má ṣe iṣẹ́ obìnrin èmi ọmọ ikó mo ti bákú jẹ mo bá rùn múlẹ̀ mo fúkú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ ikú kan ò ní mi pa mo ti bá rùn múlẹ̀ àrùn kan ò ní mi gbèdè abẹ́rẹ́ mi máa lọ kọ́nà òkun wọn tó dé ìdí rèé o ẹnìkan ò mú afẹ́fẹ́ ẹnìkan ò mú ìfúùfù ẹni tó bá wá gbìyànjú àti máa fẹ́fẹ́ ńkọ́ ẹ bọ́ra ṣí wọn láṣọ mi. chifa bọ́dúnrìn ni gbogbo aráàlú mọ̀ sí agbowó rìn ṣebí torí gbogbo owó tó ti kó mi ni owó tó tọ́ sọ́mọdé ó ń kó mi owó tó tọ́ ságbà ó ń kò mí hmm, ẹ̀tọ́ ará ìlú mo fẹ́ lọ gbà lọ́wọ́ ẹ̀ so ẹ get ready èmi ò wá tí ìmọ̀ gbà tá máa lọ o mi ìmọ̀ bóyá ènìyàn ni bóyá ọ̀la ni ó lè jẹ́ next year mi ò mọ́dún mi ò mọ́ṣù mi ò mọ́jọ́ mi ò mọ wákàtí mi ò mọ̀ṣẹ́jú ṣùgbọ́n tó bá ti tó àsìkò màá sì tó yín létí. ló dé tí o sọ̀rọ̀. aláì kí ni mo fẹ́ sọ ó sì mú bọ́ tẹ́mi fẹ́ sọ ṣé máa yẹ ṣe máa dá òsì yìí kí ṣe ni kí ṣàánú tá a ti lọ a lọ à ń dé nì nígbà tí mi kì í ṣàṣe èmi ni máa dá òsì yìí. pé ìwọ ò ṣe doubting Thomas ò ń ṣe doubting Thomas àbí ó ní ṣe orí burúkú kó má dàbí ẹni wípé mi ò bí ẹ rárá ni ṣó ti yẹ I trust you. Yes, boss. tó bá ṣe jẹ́. ọmọ ọkọ. kí ló máa ń ṣe ẹnu ẹ ṣé torí ojú obìnrin yẹn ni pé kó má mọ orúkọ tó yẹ kó má béèrè ni. orí orí mo ní pé mo mìíràn láti takò ẹ but ọ̀rọ̀ tó bèrè ẹ náà make sense na. rárá ṣáàdùn lọ́rọ̀ ah, wo ló mọ̀ pé sàrà la gbà ni kí là ń ṣe gan ah, sàrà la kàn gbà. àlàyé máa sọ fún fẹlẹ eh, síbi kan. mo bí olóòfẹ lọmọ Ọlọ́run mo ní dáòtù. dáòtù bá wo tọ́lọ́run bá dúró dédé wá gbé débi ah, àbí gbọ́ àlùkàlù gbọ́dọ̀ má bínú ṣe ọmọ èkó àdáni ìbẹ̀rẹ̀. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ò ṣe é mú afẹ́fẹ́ ò ṣe é mú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ò ń mú ẹnìkan ẹ ìtọ̀ yìí jù kò lè dòdò balùwẹ̀ yìí gbìyànjú rárá. honourable ni mo fẹ́ rí. ṣé ẹ ní ní appointment pẹ̀lú honourable. ẹ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé mo ń bọ̀ lẹ́nu. kì í ṣe pé bóyá mo mọ ẹnìyẹn náà rí bó ẹnìkan ló wà tó máa ń pè mí òun máa hide number òun fi private call pè mí máa ṣàlàyé fún mi pé nítorí pé òun mọ̀ pé mo mọ̀ ẹ̀yìn rí ló jẹ́ kóun pè mí ìpè kí n sọ fún yín o ìpè kẹ́ ṣọ́ra kún fẹ́ kidnap yín máa ní ah, tá a lẹ́ni tó ń sọ̀rọ̀ kò sọ fún mi ó ṣàn ní kí n sọ fún yín pé kí n tètè wá bá yín o kẹ́ sọ fún yín pé ẹ wo tó bá yẹ pé security mélòó kan lẹ níbi tẹ́lẹ̀ ẹ lọ gbà wọ́n sí kọ́ pọ̀ bẹ́ẹ̀ ni èwo èwo èwo ọ̀rọ̀ yìí ti ń bà mí lẹ́rù o ẹ̀yin lẹ́ẹ̀mí ni tó ń pè yín ẹni tó fẹ́ kidnap wọn ẹ̀yin náà mọ̀ nígbà táwa mọ identity ẹni tó fẹ́ ṣe gbogbo nǹkan báyìí kí la fẹ́ sọ fọlọ́pàá ìyẹn ni ẹlẹ́ǹkejì ìjọ wo gangan lẹni tó lóun fẹ́ wá kidnap wọn ìjọ wo lẹni yẹn lóun bọ̀. ẹ lóòótọ́ kò wọ́n tí sọ ọjọ́ tí wọ́n fẹ́ wá fún mi bọ̀bọ́ yẹn sọ fún mi bọ̀ èmi mọ̀ pé mi lélẹ̀ tó bá tó tún sọ fún mi máa wá bí láti wá sọ fún mi ẹ̀yin ni kẹ́ ṣáà jẹ́ kí security be tight. àbí akúrò lé. máa jà kò lé tó yẹn náà ah. kò lé tó yẹn ọmọ mi náà mi ò fẹ́ mọ bí onítọ̀hún ṣe jẹ́ lu yìí ah, èmi ni náà mo lówó mo mọ̀yàn so mo dẹ̀ lókìkí ìlú yìí wú ìṣù inú ìlú yìí mo mọ̀ lókìá mi ò fẹ́ mọ bí onítọ̀hún ṣe jẹ́ lu yìí kò lè wá níbìkan kó máa dún màwúru màwúru mọ́ru wa báyìí mo mọ ẹni tí mo jẹ́ ìlú yìí I know who is who nù ìlú yìí mo lówó mo lóògùn mo lágbára ta ni mi ò mọ̀ nù ìlú yìí ọmọ kan á wà nǹkan náà kan a máa ṣe a máa sẹ́ǹdì ohun sí mi lókè àgógó séwu ẹ fọkàn yín balẹ̀ irú wọn mo mọ bí ṣe máa dì pẹ̀lú ẹ̀ fúnra rẹ̀ níbi tó wà ló máa yọjú wọ́n máa gbé máa jẹ́ kọ́wọ́ òfin bà ta lòun ta lòun ta ló bi ìran wo ló ti wá èmi mà ní wo sọfẹ́ tó ń sọ fún ẹ igbe wọn ń gbóhùn ẹ wọn ń gbọ́ kíní kan yẹn gbogbo yẹn ò kan o tó bá mọ̀ pé òun tó bẹ́ẹ̀ kó wá kó dán mi wò kó dán mi wò á wà á lè fọkàn ẹ balẹ̀ tó ṣe mọ̀ mí lè nìyí ah, àìmọye tó jurú ẹ̀ tó ń sọ yìí lọ táwọn àti treat case àti treat fọkàn pọ̀ no wo ṣéjàre àbúrò. Yes, so ọlọ́run á máa tún tiẹ̀ náà ṣe ò ní ṣubú dànù. nítorí irú yín ọlọ́run ṣe ṣẹ̀dá wa níbo ni bá ń mú òfin fún ẹ ṣe ẹ ṣe sàn ẹ ṣe sàn. irú aláwò rèé àbí ṣìpayà ni ṣé mò ń ṣèrànràn ni àbí irú àpẹẹrẹ burúkú wa lélẹ̀ ìfúnra ló gbọ́n gbà ìṣèpayà la máa ń pè ní ìyàrá là mi ò lè ṣèrànràn láéláé. láhàn mi ni bàtà ń ké lójú ìfẹ́ láhàn mi ni bàtà ń ké lójú ìfẹ́. ìbẹ̀rù ìbẹ̀rù ìwọ ọmọ yìí kí ni mo rà nígbà ẹ̀ gan-an. àdàbẹ̀ ń pò gèdè bí ẹni pé ẹyẹ ilé ò gbọ́ ẹyẹ lè mí gbọ́ títìrì ló ń tìrì wàá kan ìdí nínú yọ wàá kan ìdí nínú yọ. àmọ̀rí múnẹ́múnẹ́ múnẹ́múnẹ́ o ee a jẹ̀dí ẹ̀yìn dé bẹ́ẹ̀ ó débẹ̀ mo gbọ́ ṣé kí n má pa fún yín ẹ̀gbọ́n jẹ̀dí àmọ̀rí ó dáhùn lára ajá mi ọlọ́run mistake ni n bá fún ajá mi níjẹ̀dí mu nígbà tó máa fi dàárọ̀ yìí ó di gbọ́n mu ní ẹ́ jẹ̀dí ń ṣiṣẹ́ lára ajá ló bá bẹ̀rẹ̀ sí lọ kiri nǹkan ẹ̀yọ̀ ẹ́ ẹ́ Mr. kọ́lákọ́lá ṣé ìyàwó lè ní. mo níyàwó mọ̀ pé mo níyàwó. n tó mu yín tẹ́ ẹ̀ mú nǹkan tájà yín náà mú nǹkan eh, eh. náà ẹ eh, ẹ ẹ̀yin tẹ́ ń ṣe fún ìyàwó yín ó yẹ kájà yín náà lè ṣe. Oh. àṣẹ ló ń sọ àmọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ àrídìkù nìyẹn má sọ bẹ́ẹ̀ mọ́ sẹ́ẹ̀ ah, mo ní kò ní mo gbé fún ọ̀rẹ́ mẹ́ ẹ ló bá jágo jẹ̀dí ibẹ̀ náà mo ti abẹ́ ọ̀ mo mọ àgbòlù rẹ̀ báwo ni tẹ́sí. hangi ọwọ́ hangi ọwọ́ mi ò kí ẹ rárá. ṣé kó wá. ẹ ẹ̀gẹ̀ kí ló dé kó jẹ́ pé kí ọ̀rọ̀ owó bẹ́ẹ̀ kó bá ti dọ̀rọ̀ owó bẹ́ẹ̀ wà máa rọjú ó ṣáà di level ká. máa rọjú bá mi bó mi. mọ̀mọ́ jẹ́ kí wọ́n máa. sọ pé nǹkan tó sọ fún mi ni pé o fẹ́ lọ gbowó wájọ ẹ̀ mi ò dẹ̀ di ẹ mọ́. sọ pé nǹkan tó sọ nìyẹn ṣá. kọ́ bá mọ ohun ṣẹlẹ̀ sí mi. ló ṣẹlẹ̀ sí ẹ. kí ló dé tó ń pariwo kí ló ṣẹlẹ̀ sí ẹ. ohun ṣẹlẹ̀ sí mi ní agbára sọmọ kí ni machine kan pè kí wọn pè ní POS kí wọn fi gbóò ni òun ni mo bá lọ síbẹ̀ fẹ́ jọ́ lójú ni mo fẹ́ surprise rẹ gidi látẹnu mi hàní pé owó rẹ bí mo ṣe dé bẹ́ẹ̀ kékeré dàlú ẹ̀ lójú. ọyọ kí ló ṣẹlẹ̀ bí mo ṣe dé pos bẹ́ẹ̀. ah olórí burúkú nìyẹn pos kí ẹyàn lónìí kan yẹn fi ṣe paga àbí pega ni mo bá débẹ̀ mo bá fún ọ yín pé kan slot atm mi kì í gbowó kì í yájọ olójú ẹ gbòye kọ́ mi ṣe. Hmm. bọ́n ṣe ti bọ pos bẹ́ẹ̀ ṣe ló lanu bẹ́ẹ̀ ọyọ kí ló ṣe atm mi pẹ́ bọ́ ṣe ti bọ́ bẹ́ẹ̀ ó gbé hmm. ṣe ló gbé mi kí mo yá bínú mo bínú ẹ̀tẹ́ kóòdù sí àṣẹ kóòdù kan mi tẹ̀ ẹ́ sí pure water ni. pos géètì ẹ̀mú ẹ jẹ́. ó tún mọ mi sí. Ah! irú nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀. ó máa ń ṣẹlẹ̀. Ah, mo fi bẹ̀rẹ̀ rẹ rí ẹ. ó ṣẹlẹ̀ sínú ó ṣọwọ́ pé ó yẹ kí n lọ sí amẹ́ríkà mi sọ fún ẹ pé ó yẹ kí n lọ ní last two weeks náà. ẹ ọ sọ bẹ́ẹ̀ ah! ó yẹ kí ọmọ pílánì rẹ lọ. wọ́n ti ṣẹ́ẹ̀kì gbogbo ayé ń tán pátápátá gbogbo àwa pásíjà pátá àti jókòó sínú plane lọ́ba ní kickstart aeroplane bàjẹ́ o àfi kọ́ yọsẹ̀ fún yọsẹ̀ fún aeroplane yọsẹ̀ fún aeroplane mi ò ní parọ́ fún ẹ ló bá ní kí gbogbo pásẹ́jà bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní ti ẹ̀yìn kan bẹ́ńbélé ìbí ká títí kó ti ṣiṣẹ́ ká máa lọ amẹ́ríkà ni làbá bọ́lẹ̀ àfi yí yí yí yí yí àti àti àti for more than seven hours. Ah, kọ́lá kí ló ṣẹlẹ̀ ah! ọ̀fẹ́ rọrọ̀ ni kí ló ṣẹlẹ̀. Ah! kí ló ṣẹlẹ̀. ẹbí ti aeroplane. orí ẹ burú ni pos pos ń gbé atm jẹ ayé ò ní dá ah, ah, tó bá ah. jù wá mo gbà èmi náà gbé ìfù tèmi ni kí ló ṣe é gan. aeroplane ìwọ náà pos àti atm gbàgbọ́ mi ẹ ṣe máa bàjẹ́ ni àjọmọ́ máa múlẹ̀ ni múlẹ̀ gbé. àmọ́ rí múlẹ̀ gbé. sọ́ọ̀tì tajẹ ní nìní. ó dà ìfọ̀ ìjà wèrè. báyọ̀ mọ́wọ́ mi jáde. báyọ̀ mọ́wọ́ mi. pos kó atm jẹ. Osman. Bẹ́rò Ṣadé. Mo fẹ́ kí gbogbo yín fi kùlùkùn kẹ́ ronú sí nǹkan tí ẹ bá fẹ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé operation ta fẹ́ lọ fún ti súnmọ́lé so mo fẹ́ kí each one of you kó ro nǹkan tó bá fẹ́ kí n ṣe fóun lẹ́yìn operation yẹn. èkó tí wàá lè o kò yé mi o torí kò yé mi ni pé bóyá lẹ́yìn tàbá gbaṣẹ́ àwọn tó àbí bíwọ́sì. Hmm. lẹ́yìn tẹ́ bá gbaṣẹ́ ẹ̀yìn tán mo fẹ́ kẹ́ ẹ ronú sí nǹkan tẹ́ fẹ́ yàtọ̀ sí iṣẹ́ ẹ̀yìn i mean yàtọ̀ sí percentage yín any other thing tẹ́ bá fẹ́ kí n ṣe fún yín torí ẹ wojú mi operation yìí ti wà successful already ó ti yẹ yín èmi ikú ni. ẹ̀sà ikú ẹ má bínú kàánú kọ́tà bá fẹ́ mi ti bá òkú tí yèmi o bóyá owó mọ́tò ilé ilẹ̀ private jet aeroplane anything anything dábàá fẹ́. anyway ní tèmi o ní tèmi mi mọ ti àwọn tó kù owó lèmi fẹ́ o àmọ́ owó tó pọ̀ gan ni mo fẹ́ owó tó yẹ pé tágbà náà bá wú ẹ̀wọ̀n bẹ̀ báyìí fún àìsàn ayé kí ni yóò tún máa wẹ̀ jáde owó tó yẹ pé máa ná ná ná tí mi ò ní ná tán ni owó ńlá lèmi fẹ́ jọ o owó tó tówó lẹ́gbàá ọ̀dọ̀ owó la fi ń kọ́lé owó la fi ń bímọ owó la fi ń ṣòro rẹ̀ ṣadé ìwọ̀n kan. bẹ́ẹ̀ kó fóònù lẹ́nu àlàyé nọ́mbà one tàwa nǹkan tẹ́ bá tú ẹ tú ni èyí tẹ́ bá dé ìyá láyé anybody lè tú òjijì tàwa ta fi ń rìn ojú tiwa tá a fi ń wòran láyé nǹkan méjì mo fẹ́ inú mi adẹ́dùn tẹ́ bá ṣe fún mi ilé yín tó wà ní husband yẹn ẹ wá lè fi ta mi lọ́rẹ ní mind ní o mind ẹlẹ́ẹ̀kejì kẹ̀dẹ̀ tó bá mi jẹ́ kí àkáǹtì mi nígbà kíkan rí àláǹtì mi owó tó ń dẹ́rù bò ṣe ó jẹ́ nǹkan méjì tí mo ní dùn kò tí mo fẹ́ nìyẹn láyé mi. owó ni ilé mi tó wà ní husband estate kí n fún ẹ <laughs> consider it done èmi ikú ni gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ operation yìí ti wà successful already ṣe bébí ikú ni àti ṣe ó ti ṣe ṣe ìbẹ̀rù. Ah. ó béèrè nǹkan kan. ikú bàbà àpátápàrà àpátápàrà ooo àpátápàrà ọkùnrin ogun ikú ayé tí pakú jẹ Johnson mi òkúta pàtàkì tọmọ lè sọ pé kò dáa tó wá pàpà wà pàdà digunlé ọ̀fẹ́ pọ̀ndísà èèdò pèpèpè ó di fàmí fà ẹ̀ lọ́wọ́ ẹ̀ nílẹ̀ pọ̀n ló já mọ́ aláyé ńlá kí ni mo tún fẹ́ máa béèrè aláyé ṣẹ́rí ẹ jẹ́ kémi sóòótọ́ ọ̀rọ̀ fún yín bàbá títí mi máa yàtọ̀ sí títí tí wọn ó ti ẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ ni aláyé ńlá kò sí nǹkan tí èmi tún lè sọ pé bóyá mo fẹ́ mi ò fẹ́ kọ́ nítorí pé kò sí nǹkan náà tẹ́ fi tẹ́ wa lọ́rùn èmi ò fẹ́ nǹkan kan látọwọ́ yín nǹkan tí mo fẹ́ ni pé tá bá ti lọ ṣiṣẹ́ tá ti dé ẹ fún mi níṣẹ́ àti bèbí. ọmọ kùtù wa sọrí o kí ló ń ṣe ẹ nǹkan tó ń sọ ni pé gbogbo àná la máa gbà ṣe make a request ó fẹ́ fún wa ní nǹkan ni ó dẹ̀ ṣe wá ó ti wá òkè tó yẹn ni. aláyé tí mi ò dín mo gbọ́ nǹkan tèmi fẹ́ ni mo sọ yẹn ee eh, ṣe wọ́n ní nǹkan tá a bá fẹ́ ni ká béèrè. aláì tó fẹ́ ló bẹ̀rẹ̀ tábà ti lọ sọpẹ́rẹ́sọ̀n tó gba ṣẹ́ẹ̀tì ẹ̀ kó fẹ́ nǹkan mímọ́ consider it done. yes boss ẹ ṣe gan ẹ ṣe gan. Eh, bàbá ẹ má bínú iṣẹ́ ta fẹ́ lọ ṣe ẹ sọ gbà ta fẹ́ lọ fún wa ẹ sọ time ẹ sọjọ́ tó máa jẹ́ kí ló ń ṣẹlẹ̀ gangan. ìbẹ̀rù bàbá. mi ò sọjọ́ mi ò sọ time. bẹ́ẹ̀ni. mi ò sọ date afẹ́fẹ́ ò ṣe é mú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ò ṣe é mú afẹ́fẹ́ ò ṣe é mú. ẹ ẹ ẹ wò sá wọn sọ yìí pé ọ̀túnla lòun bọ̀ wá báyìí ó mi business ó ní ọ̀túnla báyìí òun bọ̀ wá báyìí ni ẹ wo ìjáfara lè wò. bọ̀bọ̀ ìmọ̀ ni business kẹ́ ọ̀túnla ló sọ pé òun bọ̀ wá bá mi. tẹ ẹ dúró náà ṣé kò mọ ẹni tó òun sọ pé òun fẹ́ wá bá ni. èmi mà ní èmi babájídé agbowó rìn kí lówó ṣe tì í lẹ̀ yìí ẹ kó máa bọ̀ màá jẹ́ kó mọ̀ yìí pé mo mọ̀yàn màá jẹ́ kó mọ̀ yìí pé wúrì ìṣù nínú ìlú yìí àwa là ń jẹ́ bẹ́ẹ̀ kó máa bọ̀ mo wà á lé fún. Ah, irọ́ kó má wà o. kó má wà kí ni. kó má wà kó má wà. kó máa bọ̀ kó wá kó wá bá mi kó wá pitú ọwọ́ ẹ̀ ah. jẹ́ kó wá. Ah, ẹ kàn fi lẹ́fìtì àǹdẹ́ fi mú kínní ẹ fi mú kínní ẹ tó tún fi lè rán wọn pé òun padà bọ̀ tó ń update wọn ó mi bísínẹ́sì nìyẹn. ẹ kó bí jẹ èmi gan ní ní bísínẹ́sì pẹ̀lú ẹ kó máa bọ̀ kó máa bọ̀ kó wá bá mi. I think the way things are going now bí a ká lọ involve àwọn sójà ká má fi ṣe tọlọ́pàá ìwọ̀n pọ́n ọlọ́pàá lágbọ́dẹ náà ni wọ́n bí akẹ́kọ̀ọ́ lọ fi ṣe títọ́ ìjà o. bẹ́ẹ̀ni mo support nǹkan tí madam sọ bẹ́ẹ̀ni. wọ́n ṣe láìpẹ́ máa gbére ẹlẹ́mìí gbóná báyìí lórí lórí nǹkan tí ò tó nǹkan wíìzì wíìzì tó ń bọ̀ tó sọ pé àwọn ọlọ́pàá ò tó nǹkan. àìmọ̀ identity ẹ̀yẹn gangan náà nìkan tó ń bà wá lẹ́rù. ìjọ yẹn wọn á mọ identity ẹ pé máa bọ̀ náà níjọ yẹn gangan identity àfojúwọ̀n bóyá agbára ọlọ́pàá máa ka àbí kò ní ka ó dijọ́ náà máa gbére ẹlẹ́mìí gbóná ṣùgbọ́n máa gbére ẹlẹ́mìí gbóná. èmi àti orí ìlú ọlọ́pàá ọ̀gbọ́n tó lè kọ́ ṣebí mi ní kọ́ńtàtì àwọn sójà àwọn àmì tí ojú wọn máa ń le dáadáa yẹn ṣé bẹ́ẹ̀ mọ̀ wọ́n. bẹ́ẹ̀ni mo mọ̀ wọ́n bẹ́ẹ̀ni. ẹ jọ ẹ lè arrange wọn anything tó bá máa cost yín èmi máa san ẹ má jẹ́ kó mọ̀ ọ́ èmi ni máa san fún yín o láti gé ìtọ̀rọ̀ wa yẹn ẹ ló bá mi kó as many soldiers as possible tẹ́ mọ̀ pé a máa need láti lè protect wa ẹ jọ oye tó bá máa cost yín ẹ ṣáàjì kí n mọ̀ ẹ má ẹ má bọ̀. darling darling. ò ń gbàbọ̀dẹ̀ fẹ́ mi. èmi ló ń gbàbọ̀dẹ̀ fún. wọ́n èmi ò tí ì ráyè tiẹ̀ báyìí. ìtọ̀ ìgbìyànjú ni kò lè dòdò balùwẹ̀ ìgbìyànjú ẹlẹ́dòdò rárá. ọmọ ikú ọmọ ikú. ọmọ ikú. àwò. Ah, ah, lẹ́. Hmm. ọ̀rọ̀ ìbẹ̀rù ó ń bí ọnú ọ̀fẹ́ mọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ eh, ọmọdé ń ṣe ọ́ ìwọ mọ̀ pé pápákọ̀ ọ̀rọ̀ báyìí tó àìsọ̀rọ̀ wòmí àfi kọ́ fi ìbẹ̀rù sílẹ̀ lákòókò yìí ah, ah, bẹ́ẹ̀ ni nítorí wípé àṣírí tó ń bẹ lórí ọ̀rọ̀ ìbẹ̀rù ó kọjá òye rẹ̀. Ah, ẹyẹ mi bàbá ó kọjá òye ọmọ ikú èmi ọmọ ikú ẹ dúró náà ta ló ṣe fún bó ló ti rí ibo ló ti rìnà kó ìbẹ̀rù táwọn yìí ó ń tọpinpin ni o ó ń tọpinpin ni o. Hmm, hmm, hmm bó ṣe lè nǹkan tán pinpin rẹ tó kò lè dí ọ lọ́wọ́ kò lè dá ọ dúró gbogbo ibi tó o bá ṣe tán àti lọ kò sì lè dí ọ lọ́wọ́ gbogbo ohun tó o bá ṣe tán àti ṣe àmọ́ nígbà tí o bá tọpinpin rẹ ní àsìkò tí ó yẹ kó tọpinpin rẹ àfi ṣe sùúrù o kì í ṣe wípé àṣírí ìbẹ̀rù ò ṣe é mà àkókò rẹ̀ ni ò tí ì tó tó bá tó àkókò tó máa àṣírí ìbẹ̀rù èmi ni wọ́n ò wí fún ọ àmọ́ ní báyìí ìbẹ̀rù kò ṣeé tọpinpin àfikọ́ mójú nínú gbogbo àṣìṣe rẹ̀ bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá dán tó o bá kọtí ikú sọ̀rọ̀ mi wo ìbẹ̀rù a àṣírí tí ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ̀ ó ta kókó lákòókò yìí tí mo bá fi ẹnu mi gé obì fún ọ bọ́ ọ bá sọnù tọ̀ ní ẹnu mìíràn n ò ní bínú tí mo bá bá ọ sọ̀rọ̀ tọ́ ọ bá kọ̀ tọ́ ọ gbọ́rọ̀ mi àfàìmọ̀ kọ́ ọ má jàṣẹ ìkùlẹ̀ àbámọ̀. torí ìbẹ̀rù. bẹ́ẹ̀ ni mo wí fún ọ ọ̀gbọ́ ọkọ rẹ̀ ni ìbẹ̀rù ògbẹ́ tó bá rí ẹ̀rù tẹ́rù ọ̀bá bà yóò kúkú àìmọ̀dí fi ìbẹ̀rù sílẹ̀ wàyí bá kókó bá tó. ayé bẹ́ẹ̀ bá dàpọ̀ ẹ̀ má ta mi o mo ní bẹ́ẹ̀ bá dòdò ẹ má má gbé mi lọ. ẹ gbà mí kò yé mi nǹkan tó ń ṣẹlẹ̀ kò yé mi because èmi ò mọ nǹkan tó dé tí kò fi ń lé mi kiri o mi ò mọ nǹkan tó dé táwọn fi fẹ́ dè mí mọ́lẹ̀ ẹni tí à ń sọ̀rọ̀ ẹ̀ mi ò rí rí mi ò mọ̀ rí àjọ dòwòpọ̀ àjọ ní nǹkan kan sí àjọ ní àjọ náà sọ̀ ẹ kò jẹ́ kí n sùn kò jẹ́ kí n wo àmì ó ti sú mi kò yé mi rárá mi ò rà kankan lọ́wọ́ ẹ̀ náà. mo understand èyí ẹ fọkàn yín balẹ̀ sá gbogbo àwọn nǹkan tí ẹ sọ yìí náà ó ní àwa fúnra wa ti gbọ́ tẹ́lẹ̀ tí a dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀. so ẹ fi ọkàn yín balẹ̀ gan àwọn security tó wà pẹ̀lú yín bí pẹ̀lú àwọn ọlọ́pàá tí a ti kó wá bí tẹ́lẹ̀tẹ́lẹ̀. a máa ní láti hard mọ́ a máa ní láti pe àwọn kan láti jẹ́ kan wá pẹ̀lú yín láti protect yín dáadáa so ẹ fọkàn yín balẹ̀ sá. ọkùnrin balẹ̀ ló bí ẹ̀rù ṣe ń bà yín wípé ẹ ò mẹni tó ń bọ̀ bẹ́ẹ̀ nínú àwa ń dùn pọ̀ ń bọ̀ lọ́dọ̀ yẹn yẹ́sì inú mi ń dùn pé ń bọ̀ ń bì ní torí àwọn ọmọbi tá a ti fẹ́ rí àwọn ọmọbi tá a ti fẹ́ mọ̀ títí dìgbà tó máa fi announce gbogbo èèyàn pé káìmù báyìí ló ń bọ̀ lọ́dọ̀ yìí ẹ má wọrí àwa wà pẹ̀lú yín bí ẹ lè má rí wa ń bí ẹ lè má rí wa ń tòsí mo wà lẹ́yìn kùlẹ́yìn <laughs> tẹ bá dijú mu wà ń bẹ kẹ lajúlẹ̀ mu wà ń bẹ ẹ ṣàfọkànbalẹ̀ kò sí problem kankan mo ń rò kankan bí ẹ ṣe ń sọ̀rọ̀ yẹn lẹ mo ń rò pé ṣé kò ń ṣe the same guy tó kidnap um, honorable Badmus nígbà yẹn tó ń demand for two hundred million naira ṣé kò ń ṣe the same guy náà ló fẹ́ ṣe tọ́lọ́ wọn. a máa sọ ẹ̀ tá a bá lọ ok. Eh, ẹ sà eh, eh, nǹkan kan tí mo kàn tọrọ lọ́wọ́ ẹ ṣáà bá mi mú kémi pẹ̀lú ẹ̀jọ̀ fojú ríra báyìí mo fẹ́ béèrè nǹkan tí mo gbà nígbẹ̀ nǹkan tí mo ṣe fún tó fi wò ó pé nínú gbogbo ìlú yìí o èmi ló kù tóun fẹ́ kidnap yóò kú yé mi. ìyẹn ló important sẹ́yìn. èyí ló ní important tó ṣe kókó. ó tẹ̀yìn ra gbà ẹ̀. tí mo rà nínú gbẹ́. àwọn tó kù sọ́ra nǹkan gbà ẹ̀ ni. ẹ ó wá ṣe jẹ́ mi kò dìgbà tó bá polówó fún yín kò dìgbà tó bá gbọ́jà lẹ̀ fún yín ọjà tẹ̀yìn àtòníbàárà yín àtẹ̀yìn jọra òun ló fẹ́ gbé papọ̀ lọ́wọ́ kan so ẹ má wọrí sà. but tí ẹ bá tún ní any information kankan láti jẹ́ kí a mọ̀ ẹ ní nọ́mbà mi lọ́wọ́. abẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ ẹ pè mí tó ti yé yẹn má bẹ̀rù ah, ah, kò sí problem kò sí ti yín sìn. <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ń dọ́ni mo dẹ̀ rí pẹ̀lú yẹn bá yẹn kàn ń yá lọ yá bọ̀ ṣá. mi ò lè sún a bá sọ pé èèyàn ń gbàyàn bọ̀ yí pé tó fẹ́ pààyàn ṣé èèyàn lè lórun sun. ta ni lè ta ni ẹ má bẹ̀rù ló jẹ́ rẹ̀. okay sir okay sir okay ẹni ìfọkànbalẹ̀. abẹ́rẹ́ àlọ́ kánà okùn ó tó di gùndùn di kékeré lábẹ́ kéré kì í ṣe mímí fẹ́ díẹ̀ nàróró yìí kì í nà ọmọ ikú èmi làjàgùnmọ́lé magunmọ́tẹ́ òbírí ipò. ìbẹ̀rù ọmọ ọgbọ ogbóúnjẹ fẹ́ gbẹ́ ògbà òbọ. <laughs> wojú mi dá padà ó tó mi wò mo fẹ́ kó o wá pẹ̀lú àwọn ideas yẹn kó share pẹ̀lú mi. yes boss ọmọ kékeré lèmi mi ò lè mọ̀ tó yín láéláé. mọ̀ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá ilẹ̀ Ifẹ̀ kò sí nǹkan tó burú nu kó sọ ọkọ tó bá mọ̀ fún mi I'm ready to learn from you come up with something you you you you you can do something yeah mo mo mo mo mo mo mo mo believe nù ẹ ìbẹ̀rù say something. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ kọ́ time there. kí n lọ ronú back sí Only time. Only time there. ní time díẹ̀ gúnlẹ̀ ìyá ikú kankan kò ní mí pa èmi ti bárùn múlẹ̀. abawiri <laughs> ni ọwọ́ yìí. ọlọ abọkùnrán sọrí ká a bá mi sọkún nígbà mìíràn ọ̀nìyẹn máa rí rẹ o. sọrí nkú kò mí surprise mi gbogbo tó máa ń gbọ́rọ̀ kuari kuari kuari hmm. ìwọ́dẹ̀ ti travel all over the places kí lè ní kwari nìkan kó jẹ́ kó important tó yẹ ní kí ọ̀nà ìyàfẹ́ sọ̀rọ̀ mi yé nípa ah, kwari kwari kwari. ọwọ ah, mọ kwari ọwọ mọ tó ń ṣe kwari. Ah, nítorí pé o jáde ọdẹ òponú ara ẹ o jáde òríta oh, oh. kwari o ṣàmù àpáta àpáta òkè kó tóbi gidi kó tóbi sórí gbogbo ibi tí àpáta pọ̀ sí gan wọ́n á gan wọ́n á kó machine lọ́bẹ̀ àwọn mímọ́ gbé bọ́ǹpù lọ́bẹ̀ wọ́n á máa lọ fọ́ àpáta yẹn pàápàá wọ́n á fọ́ wọn á máa fi mọ́tò kó wọ́n á kó kó wọ́n á fọ́ tí ò ní kú nǹkan kan pátápátá fifty years in street. àkókò straight ṣùgbọ́n nǹkan tó superb nípa Kwari ni wípé kó tó rí another two months àbí three months kó tó padà rẹ apáta mi àti wù. Ah, ìyá ẹ ti sùn lọ́dẹ. Ah, ẹ dìde jàre kí yàtọ̀ àníjẹ̀ ní kẹ́mi sùn kẹ́mi ṣubú. wọ́n ṣe àyè rẹ̀. adjust eh, àbí àgbà kẹta jẹ̀díkù wa. apáta wọn pẹ́ kó láti wù bó ṣe wà yẹn o tó bá ti fọkàn sí in another one month láti wù. ọlọ́run irọ́ ni o àpáta máa ń wù àgàgà ibi tí wọ́n ti ń tó máa ń yàgbẹ́ sí tó ń fi fi fertilizer tó ń fi sí orí ilẹ̀ yẹn. ṣé pé fertilizer tó ṣiṣẹ́ lára àpáta. ọ̀pọ̀ làpáta mi máa wù mẹ́ láàrin three months. ìṣèlúwa <laughs> àwa má rí di ni. <laughs> sọrí iṣẹ́ olúwa kárí àwa má rí di ni o. bẹ́ẹ̀ ni sọrí bí iṣẹ́ olúwa ti surprise mi. òun lọ́jọ́ kọ̀ ọ̀rẹ́ mi kan ló invite mi sí ìjọ CAC kùrùsẹ́dì ní agbára ìyànnìyàn gba àdúrà bẹ́ẹ̀ni. nígbì kí olùsọ kó ọnú jọ tán kó bẹ̀rẹ̀ àdúrà pásítọ̀ kan gbà lẹ́nu rin ni nàìjà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ àṣẹ àṣẹ bẹ tó bá ń gbọ́ pé àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀ olúwa àṣẹ wà ń bẹ nínú ọ̀rọ̀ pásítọ̀ yẹn bá dúró ọba kọ́mándì òjò ìbùkún yóò sí rọ hmm. ìyanu yóò ṣiṣẹ́ lẹ́ẹ̀ nígbà ó ti sọ̀rọ̀ òjò òbòkó kémi ní gbọ́ ìyanu ọ̀rọ̀ ọkọ mi balẹ̀ níbi kí aṣẹ́jú bí arákan sẹ́yìn òjò kò yí kó wọn abẹ̀rẹ̀bẹ̀ ìyẹn màálù kan mi dísẹ̀ ń dìde bí màálù ṣe mi dísẹ̀ mo kọ́ wò pé irú òjò ìyanu rẹ̀ ìyẹn ṣe kọ́ bẹ̀rẹ̀ sí mi fò ní. ayé yìí ò ní dá olórí ibú ni ó yà ayé yẹn yẹn

gbogbo kíní gan yẹ kí n mọ nípa àwọn tó bá mú kọ́mọ̀ tó wọn parọ́ fún ẹgbẹ́ mi gan máa di nínú àti lórí ẹ má débi mọ́ ọ ìwé kéde. tó bá ti di ní ọ̀túnla mi ò mọ àkókò náà mi ò mọ wákàtí mi ò mọ ṣẹ́jú operation tí mo sọ fún yín nípa ọ̀nà rẹ̀ gbọ̀nyẹn I'ma carry her out. Mi ò tí lè sọ time nísìnyí. Ta ló ní ọ̀rọ̀ láti sọ nínú yẹn? Ọmọ kú. Sí mọ̀tà fẹ́ sọ náà wà bí? Ogun nǹkan tó ń ṣẹlẹ̀ náà, ẹ̀yin náà ni the alpha and the omega. Ẹ bá ti yá yá náà ni, kò sí wèrè. Mo fẹ́ kí gbogbo yín lọ gbáradì. Code zero zero seven la yes boss hmm. mi tó àṣẹ ní yípadà mi bá ní ká má lo code zero zero seven torí pé ó máa ń ní wàhálà lóde. torí pé kí ni ah. tí ẹ pọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n máa sọ̀rọ̀ wàá máa yíyàn báyìí wàá máa yíyàn báyìí wá kí ló ṣẹlẹ̀. àwa ah, ṣé ìtòrí tiẹ̀ mo ṣe wá sí ìgbà. èmi kò tìtorí tiẹ̀ dé àní ni. àtàní ẹ. ọgbẹ́ni jọ má máa já sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀. ṣé ló ti kó wa pọ̀ sórí ẹ̀jìn ni ó fún ẹ̀mí kí ló ṣe ẹgbẹ́ obìnrin. ó ti tó. ìbẹ̀rù. yes boss. kóòdù olùfẹ́ ká zero zero nine. Consider it done. Zero zero nine amadu gẹ́gẹ́ bó ṣe sọ. Ọmọ ọkọ. Ah, Bọ̀ ẹ má Yes boss. Observation. Observation yìí bọ̀bọ̀ yìí You dùn. Àbẹ́rẹ́ bí ọmọ ọkọ kan ṣe ṣe é sìn a ní kò dẹmọ kó kú sẹ̀ lọ tó bá yẹ pala ẹ wà mí wọ́n bá wò wọ́n bá ń pọ́n náà ló ń dùnyàn lọ ìtumọ̀ ah, wo bọ̀bọ̀ ìwé ìpàṣẹ fún fúnsì. bí gbogbo yẹn lẹ̀ aṣẹ́wèrè ah. lélẹ̀ ń pa. àpamọ́ ló ń bàjá rẹ̀ kú olóògùn. òun ló ń pàṣẹ fọmọ ọkú tó dẹ̀ gbọ́ sí i eh, òun ló ń pàṣẹ fọmọ ọkú ọmọ ọkú gbọ́ ìwọ eh, ó dà gbogbo ẹ̀yin gbìyànjú ẹlẹ́dọ̀dọ̀ rárá. ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú. ẹ̀yin lè ní jẹ́ mo lérò pé gbogbo yìí ti rẹ́dì. operation ilé honorable ẹ̀yin la máa lọ ṣe. a máa gbéra kúrò ní ilé ní eleven pm lálẹ́ yìí a máa dé ilé honourable ní eleven twenty five a dẹ̀ máa kúrò ní ilé honourable ní eleven forty pm a gbọ́dọ̀ padà wọ ilé yìí ní twelve am on the dot tí kò sí ẹ̀dá ọlọ́run kankan kò sí èèyàn kankan kò sí àǹjọ̀nú kankan tó lè dá èmi ọmọ ikú dúró twelve a.m. on the dot a máa gbé five hundred million naira wọlé ilé rẹ. lágbára ọlọ́run ó máa ṣe ṣe ìṣọ́ra. ṣàgbọ́n mi so kí gbogbo yín lọ máa get ready. àti ready. kẹ pàdé mi ní girl the sitting room ibẹ̀ láti máa gbéra. kí ni mo wí. never ready. kò sí ẹ̀dá ọlọ́run kankan kò sí èèyàn kankan tó lè dá ọmọ ikú dúró. yes boss. ọlọ́run ṣe ọlọ́run ò ṣe àpò òṣè o èyí kò ti ṣe. ọlọ́run ló ní bọ́mọ kórìn báwo ni ayé mi bá ṣe rí àlọ́gba five hundred million àwa kó sísìn kìkì seventy k. àjọba ńlẹ tí wàá délé mi àṣe bó ṣe wù mí seventy m kò ṣọmọdé owó. tọ́ni ojú mi fún ọmọ ẹ kú láti bàtà tí ń ṣiṣẹ́ o máa ń ṣẹ́tù wá gidi gan ah, so èmi kò calculate ẹsẹ̀ pé at least ó kéré jù nínú five hundred million yẹn tó bá tiẹ̀ fẹ́ lo fẹ́ gba giant raba pápá tẹ abẹ́ sí méjì tó bá tẹ bẹ́ sí kódà kó bẹ́ sí mẹ́ta gan kókó dà méjì ọlọ́run àṣewà ọ̀gbìn kókó dà yà mí pé bíi one fifty million ṣe máa kà á mẹ́ta. àṣìmá wa ń fà kíyà. wàásù wàásù million ọ̀rẹ́ ṣe ń ṣe ti èmi gbogbo àtọ́jú ti mú déètì iṣẹ́ ìgbà mm. ni mo mo ti ya plan sílẹ̀ o fẹ́ gbọ́ o fẹ́ gbọ́ máa gbà. a ti gbowó yẹn. a máa gbà. a ti gbà á. a máa gbà á. mo ti ń ronú mi ìfẹ́ lọ a máa gbà. ẹ ló nọ rébi ẹ ẹ wo ikú ti fún wa ní táìmù yes ó ti jẹ́ kó yé wa pé a máa dé ọ̀dọ̀ yín ní eleven twenty five eleven twenty five àdèmá kò lọ́dọ̀ yín ní eleven forty ẹ ìtumọ̀ ẹ ní pé fifteen minutes la máa fi operate lọ́dọ̀ yín bàbá fifteen minutes yẹn náà kẹ́yìn náà fi gbáradì o ee jẹ́ kí gbogbo àwọn èèyàn yẹn dúró déédéé fifteen minutes twenty eleven twenty five la máa débẹ̀ a máa kún bẹ́ẹ̀ ní eleven forty yes ẹ ẹ wo honorable ẹ má kí n tọ́ yẹn gbáradì gidi ni o ẹ wo à ń pọ̀ tógúntógún ni o láàrin fifteen minutes yẹn ẹ̀yin náà gbọ́dọ̀ sọ fáwọn èèyàn yín pé kí wọ́n dúró ni o ṣe gbọ́ ẹ kò sí wàhálà kò sí wàhálà. ẹ̀fúnpẹ̀lẹ̀lẹ̀ ò ṣe mú afẹ́fẹ́ ò ṣe mú ẹ̀fúnpẹ̀lẹ̀lẹ̀. out easily because bọ́bọ́ Tan à ń sọ̀rọ̀ nípa èyí kò ń ṣẹ̀rùn rírọ̀ o tó bá jẹ́ pé ẹni tí mò ń sọ yìí tí mò ń tẹnumọ́ látẹ̀kan fún ẹni bọ́bọ́ yẹn kò kí ń ṣe ẹ̀rùn rírọ̀ kò ń ṣèyàn tó easy láti rí mú I am telling you. mo kí question to be. mo really interested interest inú and your question is that she mo rò pé gbogbo plans wa ṣé mo rò kó máa work kò ní work ìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ó wà behind bọ̀bọ̀ tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ àbí kó jẹ́ pé ìwọ fúnra rẹ̀ ò support ẹ̀ what are you saying wàá dúró àwọn guys tá a kó lọ síbẹ̀ yẹn náà wàá dúró policemen tó ti wà nínú ilé máa yẹn tó ń ṣọ́ máa yẹn already àmọ́ sòun fúnra rẹ̀ tí wàá láyà ó tún ní ìgboyà ó tún sọ movement ẹ̀ fún wa ó lòun máa kúrò nílé òun ní eleven pm òun máa débi tóun lọ ní eleven twenty five ibi tí mo rò pé yẹ kó jẹ́ ká ṣiṣẹ́ sí nìyẹn and exactly nǹkan tí mo ń try láti wò nìyẹn tí ọba máa dìbì kan ní twenty five minutes síra wọn that means kébé yẹn ò fi bẹ́ẹ̀ gínà that means kára dìbẹ̀ yẹn ló ń gbé ibo làwọn tó ń gbé ń bẹ̀ kí làwọn tó ń ṣe ń bẹ̀ yẹn gangan ló kọ́kọ́ important èmi ò tiẹ̀ ní mi ò ní interest nínú ìgbà tó fẹ́ padà sílé ẹ̀ but ìgbà tó fẹ́ kúrò nílé àti ìgbà tó fẹ́ dọ́dọ̀ máa yẹn gangan òun ló important mi àwọn checkpoint oríṣiríṣi la gbogbo wọn ni mo ti inform pàrọ̀wátà ilé tó dẹ̀ ń lọ so á dẹ̀ wá tó tá a bá tún kúrò ń bí ní àwọn máa tún kúrò ń bí ní ten a máa kúrò ń bí ten pm tí bá tún lọ máa tún kọ́ àwọn boys dání ṣe láàrin gbogbo ayé ló ṣe fẹ́ kúrò tí mi ò bá mú bọ̀ bọ́ọ̀lù lé ni tí mi bá mú bọ̀ bọ́ọ̀lù lé ni mo lè fi ṣe ọlọ́pàá sílẹ̀ ọlọ́run mo lè filẹ̀ ó gbódúgbóyà gan na ó tún sọ movement ẹ̀ fáwọn ọlọ́pàá kó máa kó lé ní level máa débẹ̀ ní level twenty five inú àgbowó ló ti wẹ̀ máa jẹ́ kó mọ̀ pé tó bá wẹ̀ nínú àgbo èmi gangan làgbo tó fi ń wẹ̀ èmi làgbo tó fi ń wẹ̀ máa sún ara ẹ̀ máa sún àgbo ara ẹ̀ kúrò wàá ríran náà máa jókòó síbi máa yìnbọn fún lójú abẹ́. Ah, it's okay. Uh... gbàgbé fẹmi náà. <laughs> wá wá wá wá kí ló dé hundred naira lówó. ilé màá sanwó ẹ ilé màá sanwó ẹ wàhálà tiẹ̀ náà pọ̀ onírú mi lórí ìjókòó tún gbà gbogbo ẹni tó bá wọlé lásìkò sí ọ̀fẹ́ ni. ìgara ṣèkì ojúṣe fi mọ̀ ẹ̀ dá. Hmm. amọ̀rí. kọ́lákọ́lá. amọ̀rí mọ̀rí agbọ̀n. ó sì lọ bẹ̀rẹ̀ wèrè nìyẹn. amọ̀rí tiẹ̀ wá kí ló ń ṣe ẹ̀ gan-an kí ló ń ṣe ẹ̀ àsìkò ọ̀rọ̀ wà lẹ́nu mi ò ní parọ́ fún ẹ. fẹ́ mú ẹ jẹ́ ń fọbẹ̀ fọbẹ̀ torí kí n lè débẹ̀ débẹ̀ ń <laughs> mi kí n débi ọlọ́run fún abẹ́ kí ló ṣí ẹ̀ náà àmọ́ ló wù mí kí ni àti ẹ̀ wà papọ̀. ṣé o mọ̀ pé ìyàwó lé ni mí. ẹ fìyẹn lẹ ọkọ ọ̀tá lèmi náà kí ló tó ń sọ̀rọ̀ báyìí wá ń wá ní irú wa la máa ń dùn gbà bí mo ṣe sọ fún ẹ ìyàwó lé yẹn ọkọ lé lèmi náà ìyẹn ní tí wàá máa fi gé fún àwọn ọdẹ má dá òtí ẹ o bí mo ṣe wà kára máa fọwọ́ jẹ mí lára àbẹ̀wò ni wèrè náà. bí mo fẹ́ kó fíìlì ẹ̀ yìí bí mo ṣe wà yìí lákọ̀ọ́ rẹ̀ lásán ọlọ́run ọlọ́run ọlọ́run mo kó ẹ̀jẹ̀ gan mo la fún mi ṣe ó lè ní kábàámọ̀ ìgbà bí mo sọ fún mi ṣe. ẹ kò sí wàhálà irú ẹ̀yin tẹ́ ń jò lẹ́nu tẹ́ ń jò lábẹ́ tábàlà gbọ́n sí báyìí ṣé ẹni máa sọ káàkiri. èmi. tí ọkọ lèmi fi máa tó. èmi kọ́ láwọlé láyé ìkùnrin sórí <laughs> gbogbo tí bá ti sọ báyìí mo ṣe sọ fún ẹ bẹ́ẹ̀ lórí èmi ò ní sọ fún ẹ̀dá ọlọ́run èmi ah, ah, ah. ọ̀rọ̀ tèmi dá lójú ni tí bá lù ẹ tí mo kọ lù ẹ wàá wò pé àṣọ lórí burúkú lọ kọ́lé ẹ <laughs> ṣé kò ṣe kọ́kọ́ èmi máa mú ẹ̀gọ́ máa jẹ́ máa láì máa ṣe gbogbo ẹ. tó ibú ni ọ̀nà. ara mi balẹ̀ ara mi balẹ̀ ọkọ lè mọ kankan ṣe lẹ́gbẹ̀ẹ́ lọ àwọn àti bá kọ lù ẹ àmọ́ rí <laughs> wàá wàá ṣépè lé ẹ nìyà ah, àbí yóò rí exercise lórí mi láti jọ èdè. <laughs> ilé ní kó wéré lọ́jà rẹ. ló ń ṣe àmọ́ yìí dọ́ọ̀lù wò sẹ́. aṣọ fi kọ́ báyìí ló ṣe sọ fún ọ lọ ṣe bẹ́ẹ̀ o lè kábàámọ̀ ẹ̀ ah, ah. báyìí mo ṣe sọ fún ẹ. ní sùúrù. ẹ wá wá wá báyìí mo ṣe sọ fún ẹ. yí má má. bú ṣé mi ló yìnbọn fún. afẹ́fẹ́ lẹ́rẹ́ ará ìlú gbèrè ẹ̀fúfù lẹ́rẹ́ ará ìlú àjùwọ̀n nǹkan tí mo bá fẹ́ kẹ́rí ni kẹ́rí o ṣó fẹ́ lọ bí tó lọ. àìná ẹ̀wò ọ̀gá ẹ̀dá nǹkan tó bá fẹ́ ni kẹ́ ẹ sọ. tọ́ba níta ló wá ẹ wálé sọ pé èmi ni ọmọ ikú bẹ́ẹ̀ ni mo ti bá kú jẹ mo ti bá rùn mú mo fún kú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ kú kan ò ní mi pa mo lọ. ti eyín ẹ ní sọ̀rọ̀ fún wa máa ní láti béèrè àwọn questions kan lọ́wọ́ yìí mo dẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn torí bẹ́ẹ̀ bá ṣe dá wa lóhùn ló máa jẹ́ kí iṣẹ́ wa yá um, I'm really sorry gan fún nǹkan tí ó ṣẹlẹ̀ so ẹ calm down ṣe ti gbọ́ ìgbà wo ló débí àti pé àwọn nǹkan wo ló sọ nígbà tó wá síbí ilẹ̀ ti fẹ́ ṣúná gbà tó dé bó ṣe wọlé kan mi ò mọ̀ ó kàn pa àwọn ọlọ́pàá jọ sílẹ̀ ni mú ọkọ mi ibi tó gbà kò yé mi ní ọ̀rọ̀ understand the only thing tí mo kàn rí pé nígbà tó fẹ́ máa lọ ó ní ó lórúkọ òun ọmọ òkú. ọmọ ikú ó pèrè ẹ ní ọmọ ikú. ọmọ ikú ló pèrè ọlọ́pàá. Ah! ọmọ ikú hmm. òun náà ni bọ̀bọ̀ tí mò ń sọ yẹn ni that's the same guy ah. òun ni. Ah ah, ọmọ kọ́ mi jáde sí sẹ́yìn tí mo mi tó ti wá láti wọ́n kọ́ mi jáde. ẹ Et balẹ̀ tí ẹ bá ti Et wa ẹ ti Et pé àwọn ọlọ́pàá ṣiṣẹ́ tiwa tí ò bá jẹ́ wípé à ń ṣiṣẹ́ wa bí iṣẹ́ ni wọn ò ní pa àwọn gáìsì yẹn síta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣó ti yẹ Et sìn ẹ fi ara balẹ̀ àmọ́ kó kúrò ní ọmọ ikú kó pẹ́rẹ́ ní ọmọ àrùn àfi tí èmi ṣẹ̀lú tí ò bá sí láyé mọ́ ó ní mi ò ní mu so ẹ fi ara balẹ̀ bá. ọlọ́pàá ẹgbẹ́ sọ fún mi kí n fara balẹ̀ gbogbo kan tẹ ọ̀tọ̀kọ̀lù náà nìyẹn bẹ́ẹ̀ ṣe tó títí títí títí títí nìyẹn tẹ̀kọ̀ dismọ́tò àwọn bọ́ìsì ní tọ́pọ̀ fún wa bíi tí o sì kankan tó ń ṣe ẹ wà ní láìpù ọlọ́pàá àwọn ọ̀pá ẹ wà ní láìpù. hello hello ẹlẹ́run ara bíi tiyín náà ni àwọn bọ́ìsì tí wọ́n wà níta tí ọlọ́pàá bá wà reliable à ní irun àwọn guys wá síbi kọ́ndẹ̀ waste life wọn bẹ́ẹ̀ so ẹ farabalẹ̀ ọmọ tàṣe madam ẹ fẹ́ra yín balẹ̀ so ẹ jókòó please sit down ẹ jókòó. mo dẹ̀ sọ fún o. please stay. Ah, àdínú kí lè ní ìgbà ìtòlè ọ̀nà ẹ bá mi wá jáde ẹ bá mi wá jáde ẹ bá mi wọ́kọ̀ mi jáde. ikú kankan kò ní mí pa èmi ti bá rùn múlẹ̀. ọ̀gá tiwa. ọ̀rọ̀ ọkùnrin boss ẹ àti ṣètò ẹ jẹ́ ká lọ. yes boss. lọ sí inú dark room nǹkan tó bá rí níbẹ̀ kó jẹ́ kí n ń ṣe ní bíbá ọ̀nẹ́rẹ́bù yẹ yẹ yẹ yẹ yẹ yẹ ẹ wo olórí pàfẹ́lọ́bà ẹni tí a ṣe fẹ́ lọ́ba mo orí nínú dáàbò ó ti wá bá wọn fẹ́ apá wa ni ikú ó ti fẹ́ apá wa nínú apá ó ti fẹ́ apá wa nínú apá wa ni. ṣé mo pé mo ti sọ ikú mi kò yóò dẹrùn olórí pé mo rújú. ó sọ bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ máa bẹ̀rẹ̀ ṣe owó lọ́wọ́ láyé rẹ̀. Ah, ayé o ànímọ́ni nínú ilé wọn lè ní dákú ibẹ̀ mú tì. ọlọ́yẹ kí ló ń ṣẹlẹ̀ báyìí ẹ má jẹ̀rọ àkú síbi. ṣọ́ká wa pa yín kò yé mi kò lè rí pa. àwọn kan. ẹ ló fẹ́ wá pa yín ìgbà náà pa wọn pa o èmi ọmọ ikú mo ti bá kú jẹ mo ti bá rùn mọ́lẹ̀ mo ti fúkú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ ikú kan ní mi pa mo ti bá òun là nǹkan ní mi gbédè tó bá dọ̀là kọ̀là lẹ́yìn ọ̀la ọ̀la ló tún kù ìtọ́ wọn kàn ń gbìyànjú lásán ni kò lè dodo báyìí wọn ń gbìyànjú lásán ni kò lè dodo ọlọ́pàá àwọn tó lòun mi sọ̀dà mi kò tí ì dòrí. èmi ọmọ ikú mi ẹ wojú mi. understand. operation tó yẹ kí gbogbo wa lọ fún mo kàn wò pé kí n má dá yín láàmú kí n má stress yín mo ti dá lọ five hundred million tó yẹ ká gbé wọlé ó ti wà ní àkáǹtì. ẹ ti lọ ẹ ti dé ẹ ti lọ ẹ ti dé. mo wá fẹ́ kí n kọ́kọ́ yẹ ilé yìí. mi ò nídìí yín mi ò nídìí yín rárá mo lè dáṣẹ́ mi ṣe ṣùgbọ́n mo wò ó pé kébi máa pa yín kíyà máa jẹ yín èmi ọmọ ikú ajagunmọ̀lẹ̀ ọmọ agùnmọ̀tẹ̀ mo ti dòbí wípé ọmọ afẹ́fẹ́ lúfẹ́ ẹ̀yà gírìwò tí ń ṣọmọ iná bírìmù bírìmù afẹ́fẹ́ ni mí tẹ́nìkan kan ń gbá mú ọ̀kẹ́ni ni mí tẹ́nìkan kan gbúdọ̀ rọ́ mi mo ti di kékeré àtàtúntàmọ́ lójú tamọ́ lẹ́nu ẹ send account number yín sí mi. tọ́lẹ̀ ah, tọ́lẹ̀ gbé fún gbé fún. nǹkan tó bá tọ́ sí gbogbo yín máa ṣe fún un ṣùgbọ́n ẹ má gbàgbé o ẹ má gbàgbé o ẹ̀dákẹ́dá tá a bá ní kó wá jẹun nílé ayé tó bá lóun máa mú wa lọ́wọ́ dání dípò ayé ò pa. ọ̀rọ̀ pa ọ̀rọ̀ pa bẹ́ẹ̀ ni àṣẹ wà àṣẹ wà olúwa mi ẹ̀rọ olúwa mi. Ah, aláyé tiwa àbí kí n jókòó sórí àga mo ṣe gbogbo fẹ́ máa doubt bọ́tà báwo lóòótọ́ yọ ta ti lọ ṣáàyè bọ́ rí. àtẹ̀lé wọn rí àbọ̀ rí àtẹ̀lé rí ni ọ̀ ẹ̀pù alóòótọ́ ni ọ̀ ẹ̀pù ayé wa ni o. ti gba àbá fún lẹ́nu ìlọ. aláàánú ni wọ́n yín ẹ bá má rí gbà ó ah, wọ́n ní ká sẹ́ǹdì àzà wa ká gbowó wa sápò. ìtọ̀ yín gbìyànjú ni kò lè dòdò balùwẹ̀ yín gbìyànjú ẹlẹ́dọ̀ọ́dọ̀. ó ní kò sí ẹni tó lè mú òun ó ní tóun bá hùwà bàjẹ́ kò sẹ́ni tó máa mi òun lọ́wọ́ wò ó máa ń sọ fún àwa tá a jẹ́ ọlọ́pàá ìgbà tó máa lọ operate mi kan ó máa sọ time tó máa débẹ̀ ó máa sọ time tó máa kúrò ńbẹ̀ ó máa sọ bí tóun ń lọ next tóun bá kúrò ńbẹ̀ nítorí kíni ta ló ṣe fún mi ò ń sọmọ yíbo mi ò ń sọmọ ìlú òyìnbó ọmọ yorùbá yìí náà dẹ̀ ni wá tí mo jẹ tí mo mu nílẹ̀ káàárọ̀ òjìrè ìdí nìyẹn tí mo fi wà ń bí ah wípé tó bá kọ̀ lógì ẹ̀yìn àgbà ni wọ́n máa ń fọlẹ̀ kọ̀rọ̀ ni ó oh! tó bá kọlẹ̀ tó kòkè ibì kan ló máa dúró sí i tó bá kọ ilẹ̀ tó kọ òkè ó níbi tó ń gbé sí i mo fẹ́ gbé kabì kan ni mo fẹ́ mú ọmọ ikú mo fẹ́ mú. ìtọ́ ìgbìyànjú ni kò lè dòdò. balùwẹ̀ ìgbìyànjú lè dòdò rárá. ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú sinado. àgbẹ̀tìlá ń gẹ́gẹ́ lè ra. ìwọ arákùnrin yìí ìwọ agùnmọ́ nìyé yìí ṣẹ̀rọ̀tì ìwọ ló jẹ́ ọlọ́pàá kò burú ọmọ orogun ẹ tí kò mọṣẹ́ kọ ó máa torí bomi gbóná èmi ikú ọmọ igbó èmi àrùn ọmọ àrùn bó bá kú bíntín kọ́ àwọn tó mú kò ní tó ìyẹ́ lásán lẹ́wọ̀n rí lẹ́yìn ẹ̀yẹ ẹnìkan rẹ̀ yẹ mú láéláé. ọ̀fẹ́ mọ́ mọ́ bẹ́ẹ̀ ni ó lè mu ẹmu ẹ kì í ẹran bẹ́ẹ̀ kọ́ ló rẹ̀ ọmọ táwọn ìwà ayé orí ayé àwọn àgbàlagbà ti gbáyé lé e lọ́wọ́.

wà lára ẹ̀ báyìí. ó ń bẹ́tà dẹ́dẹ́ ọ̀rọ̀ sì ń gún mi ó ń gún mi lọ́wọ́ rẹ̀. ẹ̀ díẹ̀ díẹ̀ náà ni n tó dá mi lójú ni pé ọ̀la làáfíà. níbi tí ọ̀rọ̀ gbé dúró ó wù mí láti ràn ọ́ lọ́wọ́. ẹ fẹ́ràn mi lọ́wọ́ sá. bẹ́ẹ̀ ni. àdàdì ah, ẹ ṣe ẹ ṣe ìrànlọ́wọ́ kí ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún mi ẹ jọ̀ọ́ ẹ ṣe fún mi ẹ jọ̀ọ́. mo fẹ́ sọ di alágbára fẹ́ rú ọ mo fẹ́ sọ ọ́ di àléèbá àbá amú a ò kankan, fi ṣe nǹkan kan mo fẹ́ sọ ọ́ di ògùn náà tá a mú tá a jù sílẹ̀ mo fẹ́ sọ ọ́ di ọkùnrin gidi mo fẹ́ kọ́ ọmọ bí ayé ṣe jẹ́ agbára tó sì ju agbára lọ ni mo fún ọ agbára tí ń bá fún ọ iṣẹ́ tó bá wù wọ́n lọ lè dojú rẹ̀ kọ gbogbo ibi tó o bá dojú rẹ̀ kọ àṣegbè ni àmọ́ o èmi rẹ lájọṣiṣẹ́ ọ̀hún tó túmọ̀ sí wípé ìwọ lọ́kọ̀ ṣepá kí n tó gbé ọ. a wà bẹ̀rẹ̀ láti ibi kékeré kan. bóyá ò lè rí aláboyún aláboyún tó yún ò tí ì ju bíi láti bí oṣù márùn sókè mẹ́fà sí méje. aláboyún. kí ni mi ìfẹ́ wàhálà o. nǹkan ayọ̀ ni ṣe fún ó dà. ọ̀pọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi jálẹ̀ kẹ́tọ́ ojú. kí ni mo gbọ́. lónìí mo ti rí oṣù mẹ́ta. ayọ̀ ayọ̀ abara tíntín ayọ̀ ayọ̀ abara tíntín inú mi mà dùn ayọ̀ abara tíntín ayọ̀ ayọ̀ abara tíntín jọ̀ọ́ṣẹ́jọ́ sì ni. yéé yéé mo ṣe oríire o ẹlẹ́dá mi o mo dúpẹ́ o eh, eh. mo ṣe oríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o. o eh. kéré jù láti lóyún olóyún Mhm. ó tún náà kọ ayọ̀ mi kún ni ọmọ yóò ṣe òdojú àdúrà tì mí òdojú àdúrà tì mí ojú ti gbogbo àwọn apẹ̀gànpẹ̀gàn mi ojú tí wọ́n wọ́n mi ṣe àbíkẹ́ wo ó ti rú rè wà wá sọ̀rì mi ní wá ẹ̀tì sórí bí ewé bó ṣe máa ń jábọ́ pòró lára igi oko tí kì í nígi oko lára bẹ́ẹ̀ gẹ́lẹ́ báyìí lọ́wọ́ ìmọ̀ jáwọ́ lára ẹ̀ wàá sùn báyìí wàá kọ́ ọ̀rá balẹ̀ gbẹ́ẹ̀ mi omi ò ní pọ̀ ju ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ ò ní pọ̀ ju omi lọ tọ̀hún náà bá wá dé hmm. àwa sọ ní mòróhùn kejì ah. dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ah. mòróhùn kejì gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ mòróhùn kejì. sóbìnrin mo fẹ́ bí ni ọkọ ṣe mo èyí tó jẹ. tó bá jọkùnrin á di mi àkànní dídì àkànní mi àkànní dídì mọ̀ràn kejì lédè kẹ̀kẹ́. Johnson <laughs> iṣẹ́ ọmọ mi ah, ah, irú ọkùnrin bíi Johnson mi máa ṣọ̀wọ́n ṣojú owó ni ṣojú jíjẹ mímu àṣírí ẹ ò ní tú. àmín màmá. bó ṣe ń tọ́jú mi ọmọ á tọ́jú ẹ mi ní wá ẹ tì wo o ti sọ fún mi o pé borun ni o ó sọ fún mi pé o sọ fún pé kó o má sọ fún mi àmọ́ o ti sọ fún mi wípé kódà oní o fẹ́ pààrọ̀ ilé tá à ń gbé. èmi lè dá a máa súre fún ẹ. èmi tẹ̀pẹ́ fìyẹn ṣe surprise fún yín tẹ́lẹ̀ ni. pé borun ni o ti sọ fún mi. <laughs> o ti sọ fún mi. o ṣe olùdókòwé o ṣe ọlọ́run àtúbọ̀ bàbá mi pèsè fún mi ní wá ẹ pẹ́ fúnra yín ah, ẹ má pẹ́ fúnra yín o bí ewé ti ń bọ́ lára igi oko tí kì í ní igi oko lára mm. wẹ́rẹ́ báyìí làjọ máa gbọ́ ọkùnrin làǹtí làǹtí làǹtí làǹtí làǹtí làǹtí lágbára ọlọ́run ó wà ní ṣọ́kù òní dẹni ẹgbẹ́ ò ní sọnù ò ní dùbúlẹ̀ àìsàn kò ní tọ́ńbẹ́ o àbùdí ntọ́lọ́kun àbùdí ntọ́lọ́sà kò ní tọ́ńbẹ́ àwọn ẹni burúkú wọn mà ní rí ẹ o ojú ẹ ò mà ní fọ́ o wọn mà ní gbójú lọ́wọ́ ẹ o àìsàn ò ní gbé ẹ dè ah, Johnson Johnson ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin burúkú ló wà ń ta pàápàá jùlọ sí àwa àwa mẹ̀kúnnù báyìí tẹ́pà ń bẹ̀ lọ́hùn ni tó bá fúnyàn lóyún wọ́n sá lọ ní wọn ní gbóyún ìwọ ṣe wá bẹ́ẹ̀ láti dé wà nígbà ó dúró tí wà gidi ni ó jẹ́ àmàlà pé kó pọ̀ ó kú díẹ̀ káàtó ń dúpẹ́ ojú rẹ̀ wà ní fọ́ bójúbójú ò ní gbójú lọ́wọ́ ẹ̀ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo dúpẹ́ ọkọ ṣe mo o ṣé o dúpẹ́ o ṣé o dúpẹ́. mami mm. ẹ ti mọ mi náà ọmọ yín o èmi àbíkẹ́ o mi ní báwọn jẹ nǹkan tí ò dé. ọmọ ìjìnlẹ̀ sọ́jà. gbọ́ ẹ tó bá tètè gbóhùn ẹ̀ ó mọ̀ ó mọ̀ ó mọ̀ ó mọ̀ èmi ẹ̀ ọmọ gidi ọmọ gidi ni ẹ̀ o ṣé mo dúpẹ́ o ṣé o ṣé mo dúpẹ́ o mo. ẹ ní dàgbà yà. ẹ àmín ẹ ní sori burúkú. àmín. oúnjẹ ọmọ lẹ ń jẹ hmm. máa jẹ dọjọ́. àmín kò tẹ̀ ní kọ́ lẹ́nu mi. agbára hmm. Ọlọ́run àgbà ẹ mami hmm. mo fẹ́ tọrọ àyè kan lọ́wọ́ yín ni mà. kí ni. kò ń ṣe nǹkan tó le. Eh. àwọn òbí mi bá mi jà gan o. Eh. ìgbà tí wọ́n gbọ́ pé Àbíkẹ́ lóyún. Oh. wọ́n bá mi jà wọ́n bínú. Oh. wọ́n ní báwo ni mo ṣe máa fún ọmọ lóyún. tóyún yẹn dẹ̀ pé oṣù mẹ́jọ tí mi dẹ̀ jẹ́ kó wá mọ àwọn. Ah! abiyamọ ah! àwọn abiyamọ tòótọ́. Hmm. so hmm. ilé ni mo ní ká wá gba ìyàwó lọ́wọ́ yìí hmm. ká gba àṣẹ yín ká tó máa lọ máa fẹ́ kí àbíkẹ́ kó wá yọjú sáwọn parents mi. wọ́n dẹ̀ fẹ́rẹ̀ àtijọ́ tó ti gbórúkọ àbíkẹ́ lẹ́nu mi báyìí náà ti máa ń béèrè pé àbíkẹ́ ńkọ́ àbíkẹ́ ńkọ́ ah! àbíkẹ́ ńkọ́. àwọn abiyamọ tòótọ́. so ìyẹn lèmi ni kí n sọ fún yín pé ká kémi àti ẹ̀ ká yọjú sáwọn tóbi tèmi ńlẹ̀ ẹ má wọrí o ànípẹ́ dé o àbí ṣé ẹ fẹ́ ká jọ lọ. kọjọ tó bọra báyìí mo ti dé. máa mi. ìsúnkún ẹkún kẹ ayọ̀ ni tèmi àmọ́ ọjọ́ ń sìn báwo ni ìbá ṣe dùn tó báwo ni ìbá ṣe dùn tó kò jẹ́ pé ibi tójú ti wà ní kí irú dédé kí irú dédé kí n tẹ̀lé yín lọ́mọ àwọn àná mi. sì wá máa dé kíákíá àbí ànípẹ́. Johnson màmí Johnson màmá orí mi tán ojú mi làbí kẹ́ o kò sí nǹkan tí mo lè ṣe láì sábì kẹ́ni lé o mo bẹ́ẹ̀ o. màmí àwọn ẹ̀ máa wọ ọ̀rọ̀ máa tó dé mú un ní pẹ́ẹ́dẹ́ sí i kó kó kílẹ̀ tó ṣúgbà mi àti dé. ó lè mọ̀ pé ipò tó wà kò gbúdọ̀ máa rin ní orú o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi gangan fúnra ara mi máa ń wá so kò sí wàhálà kankan. bàbá mi aláìkẹ́ á fẹ́ràn ẹ̀ gidi. ń sọmọ lórí fún mi ń sọmọ dáadáa ẹ pẹ̀lẹ́. ǹdè ǹdè ǹdè ǹdè jókòó ǹdè jókòó ah, ah, aláboyún ọ̀gbọ́dọ̀ máa ṣe wàhálà pẹ̀lẹ́ èèbó eh, ni tọ́ eh, ọ̀ ń sọ nínú rẹ̀ eh, ah, àkókò má ti ń súnmọ́ gbogbo ìgbà tí ọba jẹ wẹrẹ làágbọ ẹnìkan ìfàbẹgbẹbì ewúrẹ́ ọba ti ń kúnlẹ̀ báyìí ẹgbẹ́ rẹ̀ lọba wàá wò ọmọ mi ni o tó bá ṣe ọ wọ́n wá gbé fún mi n ó bọ̀ fún un lẹ́gbàá dáadáa ẹlẹ́dàá rẹ ò ní gbà tó ẹlẹ́. Àbíkẹ́ Àbíkẹ́. mo gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ panu máa bo kì í bá bo wíjọ́ panu máa ní ọjọ́ tí ewé olúbómúbómú bá wáyé ọjọ́ náà ni sọ̀pọ̀nà bò wò ó àbíkẹ́ rẹ ti dòkú hmm. ọmọ inú rẹ náà sì ti dòkú níwà yìí ọmọ inú rẹ lágbè jáde a wà fi ṣe àṣejì agbára fún wọn bá a bá parí ètò yìí tán ìwọ wà di ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn ò ṣe nítorí ọmọ inú òkú ẹni lọ fi ṣe àṣejẹ. ọmọ inú òkú. bẹ́ẹ̀ ni. lè fi máa ṣe àṣejẹ fún mi. òkú ní mẹlẹgbẹẹ rẹ o. tẹ́mi fi máa wá di ọmọ ikú. bẹ́ẹ̀ ni. ọmọ ikú ọmọ ikú ọmọ ikú ọmọ ikú. Ah, mama ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ má eh, sunkún ẹ má sunkún ẹ ìjọ ò lè rí wọn last ni. Ah, mi ìlà bèkẹ́ látà náà. àtànà. mi ìlà bèkẹ́ eh, eh, ẹ mọ kó tó ṣẹlẹ̀ ẹ̀sìn ẹ mọ kó tó ṣẹlẹ̀ ẹ̀sìn. mama ẹ farabalẹ̀ a máa rí wọn ẹ má wò ó. ẹ farabalẹ̀ a máa rí wọn ẹ mọ kó tó ṣẹlẹ̀ ẹ̀sìn. ok ọkọ ọmọ yín lẹ sọ pé ó tẹ̀lé lọ àná. ẹ ṣé ọkọ ọmọ yín yẹn ṣé ẹ lè júwe bó ṣe rí bóyá ẹ mọ̀ ah, ṣe lè júwe ẹ. ọmọ ilé fi mi ṣe yẹ̀yẹ́ o ó ń fi mí ṣe yẹ̀yẹ́. mi ò fi ṣe yẹ̀yẹ́ màmá. ó ń fi mí ṣe yẹ̀yẹ́. mi ò fi ṣe yẹ̀yẹ́ màmá. ó ń pẹ́ nígbà tó ní kí n júwèé èèyàn. ó dà bàtí mi ì ríran báwo ni mo ṣe fẹ́ describe èèyàn ọ̀hún ẹ̀ ní máa mọ̀ ọ̀hún ẹ̀ ní máa mọ̀. àmọ́ ẹ má sùn fún mi ẹ bá wọn ẹ a máa rí wọn. ẹ bá wọn mi ká. màmá ẹ má sùn fún ẹ má sùn fún ẹ má sùn fún ẹ mọ kó tá a máa ṣe é bóyá ìgbà tí ọkọ ọmọ yìí yẹn tó wà around máa check máa wò bóyá èmi kọ́kọ́ rí ládùúgbò ṣé màá tó bá rí ládùúgbò wọ́n lè júwe bó ṣe rí ẹ pẹ̀lẹ́ màmá ẹ ni o ẹ pẹ̀lẹ́ ẹ ni o àtàdọ́ ni o àtàdọ́ ni o àtàdọ́ ni mi ti ẹ bá wá o àtàdọ́ ni mi ti ẹ bá wá o ẹ má sunkún ẹ má sunkún ṣé bẹ́ẹ̀ ti jẹun ṣé ti jẹun kí n jẹun. ṣé ti jẹun. ẹlẹ́dàá mi ò ní jẹ́ ìjẹun láìra mi. màmá ẹ máa ní láti jẹun torí ẹ bẹ́ẹ̀ ṣe ń pariwo. ẹlẹ́dàá mi ò ní jẹ́ ìjẹun láìra mi ìgbà ooo. ẹgbẹ́ mi ooo. tí ah, ah. wàá bá wá wàá bá wá mo ti wá ẹ má bẹ má bẹ má bẹ ẹgbẹ́ sọ̀sọ̀ kejì ẹgbẹ́ sọ̀sọ̀ kejì ẹ má ẹ pẹ̀lú àwọn tó wà láti ṣe ìwé wọn pè mí. ẹ ẹ ìjókòó bí a bá bá mi bì. ẹ wọlé ẹ irọ́ irọ́ irọ́ irọ́ ni mi wọlé mi wọlé o ẹ bá wọ mi kẹ mi wọlé. ẹ má ní láti jẹ ẹ má ní láti jẹ ẹ má ní láti jẹ. àbí kẹ́. má bẹ́ ṣe pa ìgbà o ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbá lukoso tí wọn ò gbọ́dọ̀ kojú síra wọn ìbà alubẹ̀m̀bẹ́ abojú lókèlókè ìbẹ̀yìn àjọgẹ̀dẹ̀ tòun àgbàgbà lónìí mo méwúrẹ́ ṣẹbọ kẹjọ jẹ́ mo ti mágùtàn ṣẹbọ ọ̀sán yìí àgbàtánìgbà gbọ̀pẹ́ mo dòwìwì gbogbo tí ń bá wílé ni ọ́ dàṣẹ́ ìjẹ́ pínpín ni mo pín ẹ̀là ni mo bù yági kàkà mo jí lé ní mo fi gbá idẹ mo fi rẹrù wọ̀lú ajíjẹyọ̀ oògùn ǹjẹ́ mo pín tapá fún apá mo pín tita fún ta mo ti pín fáwọn tẹ̀tẹ̀ burú àwọn wọn lótú ìfẹ́ igi gbọ́ wọn kú òye ọ̀tá gbọ́ wọn ya kí sálẹ̀ odò agbọ̀gbọ́n wọn ò lè pọ́n mi gòkè odò adíẹ fún ọ lóde ọ̀wọ́n rán abù fáwọn ọmọ ọ̀yàn ajígbégi wọ̀ bí ẹ̀wù igbó ní kéré kó má ní ẹni ní àjì òní jìkìtì gbọ́ ti ju ọ̀ mámọ̀ ẹni la ṣe gbére ìrà wọn kì í dímọ́ kọ̀ǹkọ̀ oyin wọn ò gbọ́dọ̀ tagbá wèrèpè wọn ò gbọ́dọ̀ jagun àjì. Oh! <laughs> ayé èdè dá mi lọ́rọ̀. ó di inú odó ogun ya inú odó inú odó pèsè inú odó kọ bẹ̀ sí gun ńlá fi ṣe àṣejẹun fún ọ. muhrum. Oh ya, oh ya, nuduh masih jaya. Ah, eh. ọmọ bá bàbá bọ́sẹ̀ múlẹ̀ lánàá gan sẹ́ ọmọ. Eh. ṣó bàbá bọ́sẹ̀ àná. ṣọmọ jù ni. Eh. èmi náà dẹ̀ fẹ́ wá o tọ́lá mi ní mo gbà tó kọ́ra gbàgbé sùn lọ ni. Ah, ọmọ ṣù bàbá bọ́sẹ̀ mi dẹ̀ wá bẹ̀ o. Ah. àgbà tí ó kọ́ wọn ṣáà mọ̀ ọmọ ọmọ ẹ̀wà gan ó yẹ kí lọ́ọ́ sùn. sọ àná ẹ̀jẹ̀ àwọn ọmọ gbádùgbàdù máa wà bẹ̀ gan-an àwọn ọmọ gbádùgbàdù. ẹ wá kí ló ṣẹlẹ̀ nígbà. wà á ṣe é mọ́ náà kó tu wá sí. ẹ bọ́ ẹ lọ sọ. lóríṣiríṣi lọ́sọ̀ gbọ̀gbọ̀ ara mi ah, ah. eléyìí tún ah, mo fọ́ o ara mi lọ́sọ̀ gbọ̀gbọ̀ ayé mi o. bàbá ọ̀gá ọ̀jẹ̀ àfi bọ̀bọ̀ yìí lọ́dà bọ̀bọ̀ ìṣọ̀ra. abẹ́kẹ́ mi gbà wọ àjọ orí fífò yẹ wàá bẹ̀ bọ̀ wà nínú ògbójú òsì tó wà táwọn náà máa lè. Ṣé o dáná wà? irú táyì ti wà àjẹ o àjẹ lẹ́yìn ọlọ́pàá mo fọ ọ lọ́dọ̀ ọlọ́pàá lẹ́yìn ọlọ́pàá ni yóò rẹ̀ ṣe irú táyì ti wà. Láti àgbàgbà yìí wá. Lẹ́yìn táyì ti wà. Lọ́kàn ti yà wá ọmọ ọkọ wa ìyá àtúwà lórúkọ ìyá ọmọ ìyá àtúwà. sọ̀rọ̀ bí wọ́n ṣe ń kú lélẹ̀. ìyá ẹ̀ máa ti kú nìyẹn. kí wàá ní ìgbádùn tí ìyá ìgbádùn nínú ayé tó wá. ó fọ́ lójú àrọ́mọ ẹ̀ mọ́ àmọ̀nà kọ́kọ́ mọ́ àmì bíi àmàrà ẹ̀ ọlọ́run ajá kú togotogo. àmì o àmì ẹ̀ pọ̀. Ah! ẹgbẹ́ ṣe òkú ẹ̀ báyìí. kí ló ṣẹlẹ̀ ṣé lóòótọ́ ni advocate. Ah. Ah, màmá ti padà kú tó bá yẹ kó kú nìkan ni ò bá da ah. wọ́n tún ṣòfò wọ́n ṣòfò kú wọ́n ráre kú. màmá ti padà kú o. níbo ló kó o wà. wọ́n wà nílé. àmì bí wọ́n kọ́ ẹ wá o ẹ máa ní láti tètè pé láńlọ́ọ̀dù ṣé mo pé kò tí ì ṣe ọ̀rọ̀ tó wá wù yá yìí. Hmm. àmẹ́bí àmàrà ẹ̀ o hmm. if not ẹ̀ẹ́dì gbé mi lé láàrin ọ̀sẹ̀ kan. kí ni ìgbàgbọ́ ayé sí màmá ìwà gbádùn. túbọ̀ ó wà nílé báyìí. ọ̀pọ̀ ó wà nílé ọkọ lójú ó tún pàdánù ọmọ ká ọlá fọwọ́ kẹwọn o. ikú ah. èèyàn kan la ṣe ń gbọ́ tó ń túfò ẹ̀ lánàá báyìí bàbá arúgbó kan báyìí tó máa ń ṣe tíátà. ṣé báwo sì dàgbà? àwọn dàgbà. ọmọ ikú bàbá ọ̀rọ̀ náà ti ń dojú rẹ̀ bọ̀ báyìí àti gbé ọmọ náà kò bóde ọ̀sẹ̀ ti gùn àti fi ṣe àṣejẹ ọwọ́ akú jíjẹ àṣejẹ tá à ń wí ìwọ fúnra rẹ kọ́ lọ́ọ́ dàjẹ́ ọ̀tọ̀ lẹni tí ó fún ọ jẹ ẹni tí ó fún ọ jẹ ńlọkùtọ̀ rè wá wá báyìí obìnrin lonítọ̀ gbọ́dọ̀ jẹ arúgbó ló sì gbọ́dọ̀ jẹ tó túmọ̀ sí pé àgbàlagbà lọ́mù wá nítorí tó bá ti fún ọ ní àṣejẹ ìjẹ tán ọ gbọ́dọ̀ wà ní àkàtà rẹ̀ ọ máa lò bí ẹrú kò gbọdọ̀ fi ọ́ lẹ̀ nítorí kò ní jára ayé kò sì lè jèrè ọ̀run. Hmm. bẹ́ẹ̀ ni. obìnrin bẹ́ẹ̀ ni. àgbàlagbà hmm. kò ní jára ayé kò ní jára ọ̀run. nígbà tó bá lò náà. Hmm. mo dẹ̀ gbúdọ̀ máa lo ẹni yẹn bí ẹrú. bẹ́ẹ̀ ni. obìnrin ìdẹ̀lélẹ̀ yìí kò ní jára ayé kò ní jára ọ̀run. o ti dẹ̀bọ̀ra. bàbá màá rí i ọ̀ọ́rì bàbá máa rí mo tiẹ̀ ti rí gan pápá. Eh. Ah, ah, ah. kíákíá bá ní ìlú gbogbo wa lọ́ọ̀tì wá rí òun tọ̀. ìlú wa ni ibi tí mo ń gbé gangan ni eh. nínú ilé tí mo ń gbé gan lẹ́ni wà. Eh. ta ló ní tọ́. màmá mi tó bí mi lọ́mọ wọn gbọ́ ìyá tó bí mi lọ́mọ ọ ni mo fẹ́ lò ṣùgbọ́n ó ṣàmà ó ṣọ̀pọ̀ máa dẹrú tó máa di ẹrú àbí ìyá mi mo fẹ́ lò. ẹ̀tọ́ ọgbà ọ̀tọ̀ àbí àbúrò ìyá rẹ̀. ìyá tó bí mi gangan gangan tó dẹ̀jẹ̀ sí mi lójú òun gangan mo fẹ́ lò. ọmọ tí wọ́n wèrè o ah. wèrè ìyá tó bí ọ. bẹ́ẹ̀ sọ́ọ̀gbọ́n tí mo wí ni mo ní kò ní yára ayé kò ní jẹ́rú ọ̀run ó sì gbọ́dọ̀ máa lò bí ẹrú. ẹ torí ẹ náà mo ṣe sọ pé ìyá tó bí mi lọ́mọ ni mo fẹ́ lò. ọgbẹ́sù mi ni òun yìí fún ọ lẹ́sù. ìyá tó da ẹ̀jẹ̀ sí mi lójú gangan gangan òun ni òun ẹ̀jẹ̀ sí mi lójú òun dẹ̀ mo fẹ́ lò. tọ́ tọ́ tí ẹ ọ̀jáde nínú rẹ̀. bẹ́ẹ̀ni tí mo ti ara ẹ jáde sílẹ̀ ayé kì í ṣe ń tọ́gbà ọ̀tọ̀. kò gbà mí tọ̀ o ìyá tó ṣe ọlọ́kọ̀ mi wá sáyé òun gangan gangan ni mo fẹ́ lò. mo gbé o. Hmm. bó bá pẹ́ bó bá yá hmm. màá sọ ìdí tó fi jẹ́ pé ìyá tó bí mi lọ́mọ ni mo fẹ́ lò. Hmm. ẹ má wọrẹ ẹ jẹ́ kí mi tètè máa lọ́sìn kí n lọ ṣètò bí mo ṣe máa mú un bí Ah. <laughs> bàbá mo ń bọ̀ àmọ́ ah, kàn yín lára tán sí. ọmọ yìí ti wọ wèrè o ah. ọ̀sẹ̀ adájú bí ọyẹ ọ̀sẹ̀ báwọn àbí wọn ò gbọ́ dáadáa ní ìyá rẹ̀ ló ọmọ wọn mo ṣe àjò sí. màámi ebi mo sọ fún yín pé bó bá pẹ́ bóyá akálò ló wà pé bàbá àbí. ó sọ bẹ́ẹ̀. àbúrò mi. ẹ ọ̀rá mi ẹgbẹ́ ọ̀rá mi ẹgbẹ́ first salad tí mo sọ lọ́jọ́ kìíní àná. wáò ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wáò oúnjẹ ọmọ ni wáò <laughs> oúnjẹ ọmọ ni oúnjẹ ọmọ. ṣé ọkọ rẹ ah, iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ dáadáa báyìí o ti wá tọmọ dáadáa báyìí o àbí bẹ́ẹ̀ kọ́ ṣé wọn náà rí wípé téèyàn bá ń ṣe dáadáa òbí èèyàn náà ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ṣe rí pé pẹ̀lú ìdùnnú àtayọ̀ tèmi náà fi gba owó oṣù tó mú wá fún mi bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn first salary tọmọ bá gbà á fi dùn àwọn òbí ẹ̀ ó fi dùn mí. mo ti sọ fún yín mo sọ fún màámi tẹ́lẹ̀ náà pé bó bá pẹ́ bóyá akálòlò wa ṣe máa pè bàbá ọmọ alápàtà ó sì ń bọ̀ wá jẹ ẹran tó tóbi ara ẹran tó tóbi ire o àbúrò mi. Hmm. màmí ṣe rí lè tó wà lọ́wọ́ yín yìí kékeré sì ni o ẹlẹ́ẹ̀kejì tó gbé mi wá gangan gangan gan ni main point ṣe rí níbi tí mo ti ń ṣiṣẹ́ gbogbo àwọn stars wa pátápátá náà gbé òbí wọn wá síbẹ̀ ó ti yẹ yín ma ó ní àwọn benefits kọ̀ọ̀kan àwọn àǹfààní kọ̀ọ̀kan wà tẹ́lẹ̀ máa jẹ gẹ́gẹ́ bí òbí níbi iṣẹ́ wa. èyí àtọ ẹ̀rọ àwọn òbí tiẹ̀ ní lọ́wọ́ báyìí òótọ́ ni màá mi jẹ́ kó kún ẹ̀. mo mọ ọmọ mi àti wọn ọmọ ká close àlẹ pọ. tó bá kún ẹ ó máa sọ tiẹ̀ fún ẹ ó ní àwọn òbí àwa àyà àbí la ohun tá a máa gbà níbi iṣẹ́ yín kí ni mo wá ń ṣe kí lẹ́gbẹ́ mi ṣe tó lóun ò ní fa. bẹ́ẹ̀ ni tó ẹ máa tẹ̀lé mi lọ sí ọ́fíìsì wa. máa tẹ̀lé lọ. <laughs> máa tẹ̀lé ẹ lọ. èmi náà tẹ̀lé yín máa tẹ̀lé ẹ lọ mọ́ bẹ̀. ó sì máa mọ bẹ̀ níta máa mi. ẹ jẹ́ kébi kọ́kọ́ lọ mọ́ bẹ̀ tó ti yẹ kébi bá ti mọ́ bẹ̀ máa mú wọ̀ náà òun náà gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tí ẹ. ẹ lọ múra màá mi. ó ti yá báyìí àgbọ̀ tó bá yẹ òtún pẹ́ mọ́. ó ti yá báyìí. mo ń gbé mọ́tò wa mo ti ra mọ́tò o ah. màá mi fọ́ méjì mọ́ lọ. Ah. Ah. ìyá ìwádà. màá rà fún yín ẹ jẹ́ ká lọ bí tá a ń lọ náà ẹ máa gbé yín ìyá ibi tó ti ra fóun tó ti ń ta fóun tó ti ra fóun máa ra fóun. ẹ jẹ́ báyìí kò dání. ó fún ẹ tì í. ẹ jẹ́ báyìí kò dání. àwọn nǹkan tèmi ò fẹ́ nìyẹn ẹgbà tó ń bù tẹ́lẹ̀ nìyẹn ó ti fún ẹ níwọ̀nba tó máa fún ẹ ó ti di tèmi lé mi lọ́wọ́ ẹ ẹ ó dẹ̀ ló máa lọ ra kí ló máa lọ rà. fóun latest one. ojo ọ̀rá hmm? mi. dé yìí ọtí jẹ jíjẹ ọtí mọmọmọ ọtí dọkùnrin àmọ́ ìtọ́ fi dọkùnrin tán ẹnu rẹ̀ láwa yìí. kí lọ rí bẹ́ẹ̀ ó sì ọ wà sọnù kó ṣeun báyìí báyìí ọ sì lo wákàtí mẹ́sàn-án nínú rẹ̀. Hmm. nine hours. nine hours. ọgbọ́n yun wákàtí mẹ́sàn-án ẹ̀ ń lọ́ọ́ fi sùn bẹ́ẹ̀ lẹ́yìn wákàtí mẹ́sàn-án ètò rẹ ti parí ń bí inú ó ti dọmọ kú tí kò lè panu ọ̀dọ́ márùn tárùn ò lè ṣe tọ́ ọ bá ti wá bóde tọ́ ọ délé rẹ̀ rè wá pósí tọ́ bá wù wọ́n ọ wà ra ọ sínú ilé ọ máa wá sínú rẹ̀ lójoojúmọ́ fún wákàtí kankan. Ah! Ah! Ah! bàbá ojoojúmọ́. Eh wákàtí kan ojúmọ́ kan ojúmọ́ kan wákàtí kan bàbá àkúdà at this stage bàbá ṣó possible kí n sọ fún yín pé mi ò ṣe mọ́. ọ lè sọ nígbà bá ti ṣe tá àti gbégbà wèrè ah, wèrè lọ gbajúmọ̀ débi pé ọ ah! gbajúmọ̀ gbowó lọ eh, eh, eh, bàbá kàn máa sun kó sí ojoojúmọ́ tí mi lè gbọ́dọ̀ miss ọjọ́ kan yẹn ó lè ó lè bàbá. àti sun náírà wà sílé ò ṣe é ṣe o ó jẹ́ àwọn pé tí n bá lówó ọ̀nà ọ̀tọ̀ tí mo wà òkè máa fẹ́ travel ó lè wù mí kí n mo fẹ́ lọ Dubai kí n fẹ́ lọ Melbourne kí n fẹ́ lọ sí Maldives tí máa fẹ́ lọ Australia lásán máa ní stopover ní ìbámu àtúnṣe ìgbé flight Melbourne bàbá ẹjọ torí Ọlọ́run torí owó náà mo yẹn ṣe gbogbo eléyìí ẹjọ ẹjọ tí wọn wà náà wà máa sunú kó sí ẹ. gbẹ́nu tán. o rẹ̀ lọ wèrè fúláàtì tó fẹ́ wọ̀ kò síbi jẹ́ ń gbẹ́rù sí mẹ́. ẹ̀mí flight ààyè wà. bó bá ti ṣe tán tó fẹ́ wọ fúláàtì ó sì gbé pósí rẹ sínú rẹ ẹjọ lọ ọ gbé lọ Dubai bó bá kúrò Dubai ó tún gbé pósí rẹ ọ gbé lọ Amẹ́ríkà àbí bó lọ lọ́ọ̀ lọ. wo má jẹ́ ń tàn ọ́ gbogbo bí ọba lọ pósí gbọ́dọ̀ máa bọ́ ọ lọ tọ́ bá iṣẹ́ ní ọjọ́ kan tó ọ̀sùn náà pósí òun ayé rẹ fọ́ bí igbá nù. ẹ̀yin alára ẹ̀rọ ìmáyé káyé mi fàyè mi ò ní fọ́ bàbá. bó bá ti ṣe ń pa ọ́ bí àtùpà ni. Ah, àbá ìmáyé kan pa mi pósí wákàtí kan ojúmọ́ kan mo ti gbọ́. lónà sẹ́rí èrè ọ̀pẹ ni ìwọ tó kí aboyún mọ́lẹ̀ tó ọ̀rẹ́ nínú tó ọgbọ́n ọmọ bóde ọmú ọmọ ọgbọ́n ọyìn fọ́kọ̀ mu wèrè ara rẹ mo rí ọ ọ tí kóró ojú ń gbà tó ń jọmọ tuntun àwa ní ọ̀sùn nù pósí fún wákàtí kan ọ̀wá ranjú ọmú ìyá ọmọ ọtún lò rí ẹ burú lọ́rùn ẹ̀ ìsọ́sọ́ wo sọ́sọ́ òsì rẹ wo ọmọ máa ti yá ọmọ ọlùbí ẹbu tó bá ìṣe tó ṣe bẹ́ẹ̀ tó ìṣe ọkọ̀ nù pósí inú òhò lẹ̀ lókùtù. Ah! orí mi wọ́n mú ọ gbé nù tiẹ̀ bàjẹ́ yányán nù. ẹ̀yin alálẹ̀ ilẹ̀ yẹn má jẹun kú ẹjọ́ kí lọ́lọ́ ṣe bí. ẹnu sọ ìwọ kan lọ́la lálẹ̀ àwa lálá lálẹ̀ hmm? inú oko sì ń tiẹ̀ ọmọ sunkún wákàtí kankan ní ojoojúmọ́ níjọ tó o bá ti kọ̀ tó o sunnú pósí gbogbo bí o bá lọ ọmọ rú pósí lọ́ọ́ ni bọ́ ọ bá kọ̀ tó o gbé lọ́wọ́ bí ó sì wọ̀ mọ́ wulẹ̀ lọ́bì kankan mọ̀ ṣàyè rẹ níbi tí yóò wà. wákàtí kan inú kò sí nsọ rí ọ̀dà láti. ya sùn dáadáa kọ́ kọ́ nọ́ọ̀sẹ̀ dáadáa. mo wò rere ayé mo rí kékeré gúnugún gbogbo wọn ní apá lórí mo wọ ẹsẹ̀ òkè títí mo rí kékeré àkàlàmàgbò gbogbo wọn ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn. Ah, ọba ṣẹ́rí woman ti ní sọ yìí èèyàn tí mi ń bá ṣiṣẹ́ gidi yẹn mo mọ yín náà náà ọ̀tẹ̀ nínú ọ́fíìsì owó máa wà ń bẹ̀ nínú ilé owó máa wà ń bẹ̀ ní gbogbo kọ́nà títí kun ò tí ẹ̀ lẹ̀ ẹ̀ máa bọ́ nínú mọ́tò gan máa ń gbé cash sáwọ̀ ṣé n kẹ́ ti fi nǹkan bẹ́ẹ̀ tẹ bá kọ́kọ́ mu ẹ ẹ̀yẹn kọ́ ó dẹ̀ tún ransom just twenty million naira ẹ gbà lọ́wọ́ ẹ̀ asán. wojú mi ṣé o fẹ́ kú. rárá. ṣé o fẹ́ kán gbé ẹ̀sìn lọ́la. rárá bàbá. mo rò ẹ má parọ́ fún mi. ṣé o rí are you stupid. mi kì í múlẹ̀ ni mi ń jẹ́ kó yé mi ni. ẹ má bínú sọ. sórí tí n bá dé ọ̀dọ̀ ọmọ yẹn tí mi bá bá owó níbẹ̀ tí information tó ń fún mi tí ò bá correct tí mo dé ọ̀dọ̀ ọmọ yẹn tí mi rí owó gbà èmi máa pa ẹ́ má fún mi ní òfò èmi ọmọ ikú mi ò mọ̀fò rí twenty million naira tó sọ náà máa gbà lọ́wọ́ ẹ̀ ṣe wò sá. ṣùgbọ́n mi ní fún ẹ ju five million naira. ah máa appreciate máa appreciate. má fún mi lófo. confam ni níbẹ̀. má fún mi lófo. confam. gbẹ̀yìn yọ wa. ah baba, ẹ má ṣe yẹn. yẹn tán náà sí ká ẹ má ṣe yẹn bàbá ibà ibà. wọ́n ṣáà calm down very soon sí gbogbo ọkọ tí àwọn dàbí wọn máa tó wọn máa tó dé. sí àlà. and ṣùgbọ́n mo pé bíbá yìí gbogbo nǹkan olówó àwọn òkèèmọ̀ ṣá like serious kò bó jẹ́ já wọn ló jẹ́ ni o eh, service wọn gan ó fáwọn ìbàjẹ́ uh-huh. ah, ṣọwárí gbogbo nǹkan tó ti order and send pẹ̀lú owó rúmọ̀ at least ó máa ti máa lọ sí bí fifteen thousand. Ah, kí ló dé oṣù àwọn tó bẹ̀ yẹn. Ah. <laughs> ibi ìbáyìí nìkan rúmọ̀ lásán lásán five thousand ni ó dé order kan ten thousand make it fifteen thousand ẹ yọwọ́ room kúrò ń bẹ̀ kó dẹ̀ ọ̀dà àkọ́tò order kó sanwó ọ̀dà nìkan. àbájá yọ room má ṣe yọ rúùmù rúùmù yẹn gan wà important ju ọ̀dà lọ ó yí ẹ. kí ló bá ṣe nínú rúùmù. ó mọ ọkọ tó ṣe yẹn sìn tó bá ti jẹjà tó tó dà ọkọ tútù sáyà tẹbi tí ó yẹn sìn a máa wọnú rúùmù a máa fara yíra wa everything ẹ máa lọ smoothly ah, ṣé kò yí ẹ ni. èmi àti ẹkọ on top waiting kí ló rà kí ni mo jẹ nítorí ẹja tí mo fẹ́ jẹ àá gbé mi wọnú rúùmù tí bá ti ṣe tán bíbá mò ń gbọ̀n dí mi ni mo dẹ̀ ń lọlé straight nìyẹn. as in ẹ wàá jẹjà wàá mú gbẹ ten thousand tó bá lè ṣe gbogbo ẹ̀ tán sìn òdìdí ah, ah, òun lọ lé. ilé straight. àà ṣóun ṣeré ni òun lọ lé straight. mo ń bọ̀ ń gbà. mo ń lọ wá. tí mo ń lọ mo fẹ́ lọ sọ fún wọn pé kọ́ máa make kọ́ máa prepare anything fún ẹ mọ́ because mi ò get wàá jẹjà wàá mú gbogbo ẹ̀ wàá wá sọ pé mo ń lọ lé. ṣókàn pọ̀ sí kí n tẹ̀lé wọnú yàrá nítorí ọ̀nà. lọ́kẹ́jà rẹ kí ló ń sọ. torí ẹja dúró ṣe ìwọ kí n gbóyin ni kí ni ẹ̀ẹ́n kò yé e àbí ó yẹ e sí a gbọ́dọ̀ wọlé ká ṣe nǹkan tábà ṣe nǹkan kí à <laughs> aláfiṣe lọ́kàsó ọ̀dà kò kàn mi yàrá náírà málì kan gbẹ́sẹ̀ kò pè rẹ̀. ó lọ jẹun. bẹ́ẹ̀ ni màá. tí mo dẹ̀ sọ fún kó a máa jáde ní two o'clock wá ló sọ fún mi kó òun fẹ́ lọ jẹun. Ah, má bínú mà. ìwọ ló tún sọ fún ìwọ ló ń sanwó oṣù fún tó sọ pé òun fẹ́ lọ jẹun kò sí problem ah, owó ìní kókóró mọ́tò wà. mi kọ́kọ́rọ́ mi. ẹ jẹ́ àmọ́ lọ́mú ti dé. fún mi kọ́kọ́rọ́ mọ́tò mi. jẹ́ ìkẹ́ àtẹ̀lé wọn kó sì kó lọ bẹ̀ wọ́n bẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ náà àdúrà bó ṣe máa sáàkì ẹ kúrò ń bí báyìí wọn ni mò ń gbà àdúrà mi dẹ̀ máa gbà lé ẹ lórí. ó ya wèrè gan-an tó o bá jẹ́ pé lórí burúkú ni òun gbàdúrà kan sáàkì níbi iṣẹ́ ṣé òun fọ́nrán mo fún ẹ ni kí lè ṣe ajábù ẹ̀jẹ̀ ni onípa hàn ẹ ṣé wọn ò fọyàn mo fọ ẹ torí pé mo ti fọ ẹ kí kí ni. ohun àti lọ sókè. ẹ ẹ kókó mi máa lọ sókè dúró dúró náà ṣé gbà tí mo fọ ẹ ṣé mi fún ẹ lówó ni gbogbo ẹ náà lè lò. olórí burúkú olórí burúkú yẹn bad market yẹn mo mo regret pé mi àtẹ ní kí ni gbogbo ẹ náà ń bùtì náà ni ṣé mi fẹ́ ló three thousand mo fún ẹ. three thousand ó yá gẹ́gẹ́ bí three million bad man. hello ẹ mo ti dé ok ok mo ti ń bọ̀. padà wá mi. bó lè sá lọ kó lè ṣí i ó fẹ́ ah. ṣílẹ̀kùn kó jáde kó lè ṣí i ah, ah, àwọn tèmi ti bá mi tì í àwọn màámi wọ́n ti tì í tí mi bá ní kó má ṣí kò ní ṣí ojú mi ìbà àwọn tó lórí tó kún tí ò ní ná ìbà àwọn tó lọjà tó pọ̀ tí ò lérò ibà àwọn tó ń lo oko tó pọ̀ tí ò ní rúgbò ojú mi èmi àti ẹjọ́ fẹ́ rin ìrìn àjò ẹ mú kí ìmú rìn tì lágbẹ̀dẹ o pẹ́pẹ́lẹ́ lára ìgbèrè ẹ kúkulẹ̀ lára ìrìn àjò o bí mo bá ń lọ ìlara kó máa bá mi lọ tí mo bá ń lọ ìlàsẹ̀ kó máa bá mi rìn á fi délé sí àyè. Ah, shh má bẹ̀rù má fòyà ó máa wọ́ndà pé kí ni mo fẹ́ wá fi ẹ ṣe mo ní ìdìrànlọ́wọ́ ẹ̀ ni. ṣé ní ti fún yín ẹjọ́ ṣàmọ́ pa mí ẹjọ́ mo pa mí. wàá ṣe anything fún me. Ah, mo ṣe é. good. mo ní ìdí mo ní twenty million naira péré. twenty million naira Ah, ìbá fún mi twenty million naira ló pa mí ah, màá fún mi ìjọ ṣe ṣe ṣe transfer fún mi. o fẹ́ ṣe transfer fún rúmọ̀lẹ́. Ah. báńkì wo ìwọ́rọ̀ wípé rúmọ̀lẹ́ máa fún ẹ orí ẹ bàjẹ́ cash ni mo fẹ́. ẹ wo mo ní káṣí lé kódà pé fifty or five hundred million lẹ́fẹ̀ẹ́ mo ní nílé. ó dẹ̀ ta ẹ lójú. wà á lé mi. tó bá parọ́ fún mi eégún á bọ́ ẹ láṣọ. àwọn àjọ̀nù á bá ẹ jà àwọn ìyá mi á kọ́ yìí sí ẹ ikú ọmọ ikú apá ẹ if that is the case mi ò ní gbogbo owó ẹ o èló ló ló wà bẹ mi ò ní tó bẹ́ẹ̀ just twenty million naira oh. òun ni mo fẹ́. <coughs> Eh, <coughs> ah. afẹ́fẹ́ lẹ́lẹ́ ará ìlú gbèrè. Ah ẹ̀fún ìfìlẹ̀lẹ̀ ará ìlú àjùwọ̀n bí mo bá ń lọ ìlara kó máa bá mi lọ bí mo bá ń lọ ìláṣẹ kó máa gbé mi ẹ kí ìmúni tì lágbẹ̀dẹ̀ o. kurukuru ayé agbẹ́rìfò ọdẹ ọ̀run wàá gbé mi ìrìn àjò. twenty million naira. ẹ lè ká. mi ò ní kà. kí ló ṣe ẹ kò sí oṣù ọ má jẹ́ kí nǹkan ṣe ọ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò ní gbà ju twenty million naira lọ ẹ̀tọ́ tèmi ni mo dẹ̀ ti gbà á kí ló fẹ́ ṣe báyìí ṣé wàá pe ọlọ́pàá. Ah, mi ò kọ́ ọlọ́pàá. sójà ńkọ́. mi ò pè mí kankan mi ò pè mí kankan sá. ó lóun ò pè yàn kankan. ó dáa ṣé kí n help ẹ dédìí mọ́tò ẹ. àná ó ti mo ti wà báyìí mo òkè báyìí. mo lè máa dá lọ. mo lè máa dá lọ. ó dẹ̀ lè pe ọlọ́pàá o. Ah, mi ò pe ọlọ́pàá. ó ti yé mi ó ti yé mi ajagun mọ̀lẹ́ ọmọ àgùnmọ̀tẹ̀ mo ti dòbí nípa ọmọ afẹ́fẹ́ nífẹ̀ẹ́ lẹ́yìn yagiriwo tí ń ṣọwọ́ iná bírímù bírímù mo lọ. calm down you don't like who. mo ìyá. wait a ní kó máa farabalẹ̀ má fura ẹ ní hypertension. kí máa farabalẹ̀ bíi ti báwo. ṣé pọ́sibú ká gbọ́ ọmọdọ̀ sínú lẹ̀ kí tún máa ṣe gbogbo wàhálà ni ìyá ẹ̀ kan ṣe gángan kan kiri ni mo ní tí ọmọ ẹgbẹ́ rẹ̀ tó ṣe ń da ìwé wọ́n yìí sì pé ká fi ayé sílẹ̀ ni. má fura ẹ láti hypertension. mo wá sílé ọkọ mi kí wá sí mi kí lè wá gbádùn ni ẹ̀rọ ọ̀rọ̀ wá ṣẹ́kù. wà á gbádùn ìyá ọ̀dà kò lọ. ó wà kí tilẹ̀. ẹ ẹ ní àtẹjọ máa màmá. ilé ló ti mọ̀ bó wà lára yìí sórí ṣẹ̀rí ẹ̀ tún ti fọ́ glass cup ṣẹ̀rí bá ń gún ni ẹ̀ tún ti fọ́ glass cup can you see what I'm telling you can you see wo gbogbo kúkà rẹ o gbogbo ẹ̀rọ dàtí yìí o ṣé nǹkan wọn lè fi fún yàn ní infection. ẹ wojú mi ẹ tún ti bẹ̀rẹ̀ o ẹ̀yin áfíríkà ẹ ti bẹ̀rẹ̀ o nigerians ẹ tún ti bẹ̀rẹ̀ o ẹ̀yin ọmọ yorùbá ẹ ti bẹ̀rẹ̀ o yá jọ́ torí ọlọ́run ṣé ẹ̀ṣẹ̀ ni kí rẹ́ni tí yà ń jẹ tó ń fẹsẹ̀ gbálẹ̀ kiri ìgboro kí wọ́n á mú wá sínú ilé kí n máa tọ́jú ẹ̀ kí n máa fún lóúnjẹ ẹ̀ ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ mò ń fún yín lówó mò ń raṣọ sí yín lọ́rùn màmá kí ló ní tẹ́ ń ba nǹkan nínú ilé mi yìí náà ẹ̀ ń ba nǹkan nínú ilé yìí náà ṣáà ń nìyí ni no i mean pé ṣé àpànìyàn ni wọn ò fowó tọ yín ara ni kí n má bínú má bínú má bínú ẹ̀yin atọ́kú má kú àmọ̀nà ọ̀run má lọ yìí má bọ́ ṣe ń wò wọ́n wò ẹ rọ mímì ni ẹ fẹ́ rọ mímì di àwò ẹ fẹ́ pa ṣé ẹ fẹ́ pa ẹ̀rọ ọmọ tó fàìn báyìí rí ẹ̀rọ ọmọ tó fàìn báyìí rí má bá wọn jà má bá má bá wọn jà òṣì ni ìṣẹ́ ni òòrí ni mélòó ọmọ wọn ló kọ́ ló kọ́ rulé tó fàìn tó báyìí àbí tó ń gbé bẹ́ẹ̀ ọ̀n fọ́ glass ọ̀n bá yé stove jẹ́ ẹ rí ẹ tún yájá lọ ẹ fọ òṣèpẹ́ ìṣòwò ẹ. yálò ṣe ló ṣe wí máa gún inú kò gbóngbò ìjọkọ̀. díẹ̀ sí ní ilé o ti ń kàwé o ṣe ẹ o màá ti ara ìyá ìṣe ẹ o ìyá ẹ má bínú ṣé alẹ́ ti la pa nìyí ni àbẹ́ ti ń di completely ẹ sọ̀rọ̀ náà ẹ kí ló ń ṣe yín ṣá ayé ń ṣe yín ni àbẹ́ ilẹ̀ ń ṣe ayé ok kí ló dé tẹ ń dírẹ̀sì bí ń sìn ah ẹ gbà mí nǹkan tá a fi ń clean inú ilé lẹ́yìn a fi ń gbàtà ah ìṣòro wà o ìṣòro wà o bàbá yẹn ó lọlẹ̀ ni ẹ̀yin dẹ̀ ń dùn mí mo wá wò wípé kí n lo eléyìí mi nílé bẹ̀rẹ̀ ó sàn ju kí n má gbálẹ̀ rárá lọ. ẹ̀yin dẹ̀ ń dùn mí mo wá. ẹ gbádùn o ẹ síìkì o ara yín yá o jọ wò yá iná wọ́n ràn yín sí mi ni wọ́n ràn yín sí mi ẹ kàn wọ́n pé kẹ́ ẹ bàtà ayé mi jẹ ẹ kàn wọ́n pé kẹ́ ẹ bà ayé mi jẹ mo ti mọ nǹkan tí màá ṣe fún yín ẹ ti ń jẹun jù ni o ṣé ẹ rí pé ẹ ti ń sanra sí ẹ ti ń sanra sí oúnjẹ àjẹjù ni láti èní lọ i mean láti èní lọ bí a máa gbọ́ mi ọjọ́ mẹ́ta kíyà ẹ máa jẹun nílé three good days three good days lẹ fi ní jẹun nílé. darling hmm? mo ṣẹ̀ṣẹ̀ appreciate ẹ ni bẹ́ẹ̀ ni sórí oúnjẹ tí mò ń fún wọn tẹ́lẹ̀ náà mi ń fi torí ọlọ́run mo fi ń fún wọn ni bẹ́ẹ̀ ni torí ọlọ́run mo fi ń fún wọn nítorí gbogbo iṣẹ́ inú ilé yẹn mo ṣe quarter of the job tó wà nínú ilé ṣé ti gbọ́ o kò sóúnjẹ fún yín mú tí yín bá yín. má ro wọn lára mọ́ wọn ò di sábẹ́ ń tọ́yàn ń ro tọ́lọ́ lára ìyá àgbàyà ìyá àgbàyà. ṣé ni mo wá fún yín ní three minutes i mean three good minutes kẹ́ fi ìtàn kẹ́ make sure pé fọ mọ́tò yìí ẹ̀ clean inú ẹ̀ ẹgbọ́n mi ẹgbọ́n mi wọn bí yín dà má fọ̀bọ̀ three minutes mo fún yín máa pa yín three minutes máa pa yín gbogbogbogbojú gbogbogbogbojú. Tí rẹ̀ ní wọ́n gbáyé ọ̀lẹ́ lọ agbára ìpọ̀ jù ilé ìpọ̀ lóòótọ́ kí ló sùn síbẹ̀ bójú ah, bá pọ́n àgàn yóò tọrọ àbíkú ojú pọ́n pọ̀ ilé ìpọ̀ ilé ìpọ̀ ẹ wo bàbá ẹ gbàgbé pọ́lọ́pàá ni mi ọlọ́pàá ro tèmi tó bá tiẹ̀ gbébọn déwájú yín igi ló máa jọ. ọmọ ẹ sà kò sẹ́ni tọ́lọ́wọ̀n lè mú mm, báwo ni wọ́n gbáyé ọ̀lẹ́ lọ agbára ìpọ̀ jù ilé ìpọ̀ lóòótọ́ kí ló sùn síbẹ̀ ah, bójú bá pọ́n àgàn yóò tọrọ àbíkú. Ah, ìyá olè lélẹ́yìí o. Ah, màmá ọmọ yín olè ni ó jalè. màmá ọmọ yín lòun ò fẹ́ wá ra nǹkan ní ṣọ́ọ̀bù mi mọ̀ pé fóònù ló wá jí ẹ jọ torí ọlọ́run ó ṣe wá jẹ́ ẹ ṣe wá bímọ olè kí ló dé tẹ bímọ tá ẹ̀ kọ́ torí tẹ bá kọ́ ọmọ yín dáadáa ni kò ní lóun fẹ́ wá ra nǹkan ní ṣọ́ọ̀bù mi kó dẹ̀ jẹ́ pé fóònù ló wá jí. ẹ jọ ẹ má bínú mi kọ yín ṣe yín ẹ jọ bígbà tẹ embarrass mi ni pé ọmọ mi ò lè bẹ́ẹ̀ni èmi ò bólè lọmọ bọ̀dá mi ò ń jalè tó ti no kì í ṣe pé mi ò mọ̀ pé kì í jalè kó lè mọ̀ wípé àbí ṣé téèyàn gidi bá wà tán ló lè dúró ṣé ó máa gbà pọ́ mọ́ òun ni ẹ wo ti pẹ́ tó ti ń jalè kò yìí tó yìí tó ti ń jalè mo dẹ̀ ti ń kìlọ̀ fún kò dẹ̀ fẹ́ gbọ́ tó bá bó bá rìn bèbè ẹ̀wọ̀n nínú ìwọ ló lọ́ra jà wọ́n ṣàrẹ́ lò bí ibẹ̀ kan tó yẹ. ẹ pa mo lọ rà má mi. má tẹ̀lé wọn lọ. ẹ bá ní ẹnìtì láti sọ ẹ wá bá wa ní station now move. ẹ ẹ ẹ sàn wọ ọ̀dàbí ọ̀dàbí ò lè mú. ẹ sàn wọ ọ̀dàbí ò lè mú. mami mami kò tẹ̀ sí ẹ̀ ọ̀dà mami mi ò láì kọ́ tó mi láì kọ́ tó sí ẹ̀ ṣé. mo ti sọ fún kófò lélẹ̀ kò fílẹ̀ nìyẹn tí wọ́n máa mú lọ. owó kọ́ ló ti ṣe káwọn ọmọ bẹ́ẹ̀ ni ṣe káwọn ọmọ bẹ́ẹ̀ ni. ṣó wà ń bẹ̀ ṣó wà ń bẹ̀ tó fi mọ̀ pọ̀ nǹkan lójú ṣé kò jalè. mọ́mí tí wọ́n ti èjèbè ṣé kò èké ṣe bó jà èmi àbò ṣé kò èké bó láṣìírí mi. ó jẹ́wọ́ náà ló bá jalè ní ìlú ẹ̀ láṣìírí. má dra yẹ. ó jẹ́ padà máa bọ̀ kó jẹ́ ọmọ amólè lọ ọmọ olè ti lọ́ọ́ bá bọ̀ ń tì ẹ̀. Ah, eh. Mami. Mami. Mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ọ̀rọ̀ Mami, mo kàn ń rò ní pé láti bí ọjọ́ mélòó ni bọ̀dá mi ti wà ní ibi tó wà mo ti ẹ̀rù kó bókè bóyá ẹ̀kọ́ tẹ fẹ́ fún wọn ní few days kẹ̀dẹ̀ yọjú sọ wọ́n máa rí i pé ọjọ́ ti ń lọ but ẹ̀ tí ẹ̀ bọ́dà ẹ̀ yọjú sí wọn débi tàti ẹ̀fẹ́ náà fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa lọ gbà wọ́n sílẹ̀ òun mo ṣe wá rò pé ah, kò sí ọmọ ẹni ò ṣáà lè burú títí ká nípa fẹ́ lè fẹ́ kún bàjẹ́. ọmọ ẹni ò bá ní burú tá lè lè fẹ́ kún bàjẹ́ kì í ṣe bíi tẹ̀gbọ́n ẹ̀ ní tilé òun fẹ́ kún bàjẹ́ ẹ fílẹ̀ ń bẹ̀ jẹ́ kẹ́pọ̀n ẹ̀ wà ń bẹ̀ kò gbọ́n ni wọ́n á kọ́ wọ́n ní ilé la ti ń kọ́ ọmọ tí ò bá gbẹ́kọ̀lé wọn kọ̀ wá nulẹ̀ ni ẹ rọra fílẹ̀ o kémi lọ kí n lọ gba ẹ̀gbọ́n ẹ̀ tí bá wá débẹ̀ nǹkan kọ́ ní yìí lóde èmi ò ṣe yẹ o èmi ò ṣe yẹ kó wà bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó kọ́ ẹ̀kọ́ kó gbọ́n á tiẹ̀ jókòó wípé kí ni mò ń fò lè ṣe jẹ́ ìyọwọ́ kò nù lè dídà. màámi mo agree pẹ̀lú yín pé ẹ fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ but ẹni tó ti wà ní àtìmọ́ àwọn ọlọ́pàá láti bíi three four days ó ti kẹ́kọ̀ọ́ tó náà. ẹ̀kọ́ mélòó lórí kan ó ti ìpóṣù kan. màámi màámi ṣé mo kí mo súnmọ́ bọ̀dá mi jù yín lọ. Mhm. mo wà sóṣù ọ̀ níbi nǹkan tó ń pè bọ̀dá mi ṣe àwọn kọ́ lọ́ ṣe. má sọ o. àwọn kọ́ ọ. òun kọ́ ló ṣe kí ni. wọ́n parọ́ mọ́ wọn ni. ṣé bẹ́ẹ̀ mi lè mi bímọ mi. ẹ̀bùn mi súnmọ́ wọn jù yín lọ. ìwọ lè súnmọ́ ṣùgbọ́n mi lè mi bí ọmọ mi sí ayé mo dẹ̀ bí kí n tó bí ẹ látìgbà tó dẹ̀ ti wà ní kékeré náà ni mo ti rí àwọn oríṣiríṣi nǹkan yàtọ̀ sí ìyẹn mo fi ojú wo ẹ̀yìn mo mọ̀ wípé ibi tó ti lọ bù yẹn kò lè fi lẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni kò lè yéwọ̀ ni ibi tó ti bù yẹn kò lè fi lẹ̀ ẹ̀ ẹni ta láàjọ ni àjọ bú la tún máa jọ ni òun lọ̀rọ̀ ẹ̀ ó lè ní èmi mọ̀ pé ó lè ní ògbólógbòó lè gidi ni ìwọ rò pé bóyá àpèbẹ́ bá kọ ni mo mọ tí mo ti gbá o èmi mọ tí mo gbọ́ ni mo ṣe dúró lórí ẹ̀ kó wà ń bẹ̀ mo mọ tí mo gbọ́ tí mo gbọ́ ìwọ filẹ̀ ìwọ fi tí mo gbọ́ lẹ̀ fi tí mo gbọ́ lẹ̀ jọ má tún jí mi mọ́ o ṣé ọmọ kó rún ayọ̀ ni mò ń sùn yìí tó bá wà lémi ò lè rí oorun sùn ṣé mò ń rórun sùn ni ṣé kò yẹ kí inú ìwọ náà máa dùn mo fi rún ayọ̀ wá má jí mi o má jọ́rọ̀ àlẹ́ jí mi ìgbọ́rọ̀ mọ́ pọ̀ síbi pọ̀ síbi bọ́ sí igi ń gbọ́ kí ló dé ilé ìyá àwọn ọmọ tó tún lọ mú wọn lówó. màmí màmí èmi kọ pé òun owó ọlọ́run. ìwọ ló mú ọmọ máa ṣojú àánú ìwọ kọ́ ló mú ẹ torí ẹ tó ń tẹ́wọ́ sí i mi kọ́ mo mówó mi ò mówó mi ò mówó mo kàn gbójú mo gbójú wíńdò wọn kọjá ni màmí mi ò mówó. sọ̀rọ̀ rẹ̀ o gbójú wíńdò wọn kọjá o gbójú wọn o dẹ̀ ló mú owó kí ló dé o lè nìyẹn o lè jáwọ́ kó nu olè tó bá pa ẹ́ mi ò ní sunkún bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wàá mọ̀ pé olè olè ọmọ tó bá ń jalè tó bá ná pa wọ́n pa gbé nìyẹn kò sí ìkọ̀kọ̀ tóbi ẹ̀ fẹ́ ṣe sí ọmọ tó bá wúlò tó bá pa òbí ẹ̀ lè lóhùn náà fẹ́ kù ṣùgbọ́n tó bá pa ẹ́ lórí pọ̀ ń jalè yìí wọ́n kàn pa ẹ́ tẹ́ni alóòmówó oníwọ̀kọ́ ló wo olóòkàn gbójú wíńdò ni ẹ ẹ olè oníjàgbà kó má ṣe lójú fìrí ó gbọ́ mẹ́rin ọjọ́ bá yàbọ̀ gbèdó o ti owó olówó ibo ló fowó olówó sí. mi ò bẹ́ẹ̀ wo mi ò mọ owó máa mi lò wọ́n ẹgbẹ̀rín mi jẹ ah! ọlọ́run mi ni. ọlẹ́ wọn tí mo ní gbogbo lọ́sẹ̀ lọ́sẹ̀ bọ́ọ̀lù bàtà nítorí gbogbo àrà oríṣiríṣi àrà ló ń dá ẹ o dẹ̀ lọ tì mí o tún lọ sójú wíńdò tún lọ mú wọn ah. ibo ló fowó olówó sí ah, ibo ló fi sí ibo ló fi owó olówó sí. Ah, ìwọ Johnson ìwọ Johnson o fẹ́ pa mí àbí bẹ́ẹ̀ kọ́ o fẹ́ pa mí o fẹ́ rán mi lọ́rùn sọ̀rọ̀. ẹ̀wẹ̀ ní kọ́ ṣe pé lẹ́ni tó bá mú wọn. ẹ jẹ́ gbẹ́nu òṣìṣà dákẹ́jà rẹ̀ kẹgbẹ́nu òṣìṣàn ẹ ṣe kí n trust yín ni èmi ti máa ń bẹ̀rẹ̀ oúnjẹ tẹ́lẹ̀ ẹkọ ẹkọ òbúṣà láì kẹkọ̀ọ́ máa dójú sí ọ̀kẹ́ nínú ilé gbogbo àdúgbò nìyẹn wọ́n ti mọ̀ ti mọ̀ yín lólè ká má tún lé inú ilé tó yẹ pé ibẹ̀ là ń gbé ká máa lọ kọ́ máa náà sọ pé àbúrò lè nìyẹn yóò lè nìyẹn thank ah, god god àbúrò eh? Eh? so ìwọ náà lè gbẹ̀rí mi jẹ́. kò lè gbẹ̀rí ẹ jẹ́ èmi ń sọ fún òun ni ò fẹ́ tẹ̀ lọ́rọ̀ tèmi ah. mo ní ìwọ ló mú owó yẹn wo mú owó olówó wa màá lọ mú fún wọn bí ìnílọ́wọ́ ẹ̀ láti gbà màá eh, ẹ̀ parí ọmọ tí ó lè gbọ́rọ̀ ó lè gbọ́rọ̀ ṣíṣe wọn náà lè gbẹ̀rí mi jẹ́ ni mi ò jẹ owó mo kàn kọjá ń bẹ̀ ni da gbogbo ẹ̀ lèmi náà ti gbọ́ ó ti yé mi mo láà máa máa yanjú ẹ̀ àyànjú ah. ẹ̀ ó dà òbúrò ìyá mi ó ṣe ó dàbọ̀. àgbàlá máa mú. èmi ò ṣubú ẹni tó bá ṣubú ni wọ́n ń kí pẹ̀lẹ́ mo ní ìbéèrè tí mo fẹ́ wá béèrè lọ́wọ́ yín ni inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè dá mi lóhùn gbogbo ìbéèrè mi. tó bá béèrè ọ̀rọ̀ tó bá jẹ́ ìtùnú nínú ọkàn mi ni mo máa dé lóhùn tó bá béèrè ọ̀rọ̀ tó bá run mí nínú mi ní dé lóhùn. ọlọ́run á jẹ́ kele tí mo fẹ́ bí kó má run yín nínú ọlọ́run jẹ́ run yín nínú. àmín kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti sọ fún yín pé mo ṣe pátápátá òun lẹ máa ń gbà wọ́n gbọ́ kí ló dé tó jẹ́ pé ẹ̀ ń lè gbẹ̀rí mi jẹ́ gẹ́gẹ́ bí ọmọ yín máa mi. torí ohun tí mo mọ̀ ni ohun tí mo mọ̀ tó ń ṣe ni wò ó dẹ̀ ń sọ kankan fún ẹ tí wò bá mọ̀ òwú tí bàbá gbọ̀n òun lọ́mọ máa rùn iṣẹ́ bàbá ẹ̀ olè jíjà ni bàbá ẹ̀ náà ń jà bí bàbá ẹ̀ náà ṣe jalè títí tó fi dèrò òun nìyẹn olè ni bàbá ẹ̀ olè gidi torí wípé tẹ bá ká nǹkan kan mọ́ bàbá ẹ̀ lọ́wọ́ báyìí tẹ bá ká gbàdo mọ́ lẹ́nu tẹ ní àgbàdo rẹ̀ á máa sọ wípé àgbàdo kan pépà lòún fi sẹ́nu ni bẹ́ẹ̀ ni tí bàbá yìí bá sọ̀rọ̀ kalẹ̀ tó bá ní nǹkan kan ṣe nǹkan ẹ kọ́kọ́ lọ wò ta bóyá lẹ́ni àbọ̀sán ni irọ́ ti pọ̀ jù lọ olè bàbá ẹ̀ ń jà mo wá rí wípé ṣòkòtò tí bàbá ẹ̀ bọ́lẹ̀ kó tó tí pò lọ rí kùí òun nìwọ náà kó sí ló fi ń jalè. ẹni bí ni làájọ ṣùgbọ́n ilẹ̀ bí èmi. èmi lè mi bí ẹ ṣùgbọ́n mo lọ mo mo mo mi ìmọ̀ kó lè ní bàbá ẹ̀ ní tó fẹ́ ńgbà mo rí wípé mo ṣòwò ẹ síbẹ̀ tí mo rí pé ó ń jalè òun ló jẹ́ kí n ṣòwò kejì síbì kan ojú kan ló yẹ kí n ṣẹ̀yìn méjèèjì sí. àbọ̀ pápá burú ẹ̀ ṣe nǹkan kan rí. ó lè ní mi ìmọ̀ kó lè ló ń jà ó ní mo dẹ̀ ṣe ń sọ fún ẹ. ó lè bàbá mi ó lè ní o ó lè ní irọ́ ti pọ̀ ju bàbá ẹ̀ lọ tó bá mú nǹkan báyìí tẹ bá kà mọ́ bẹ̀ báyìí pé kí ló mú yẹn á ní mi ò mú nǹkan kan á máa ṣọwọ́ báyìí ó ti sáré jù sílẹ̀ iṣẹ́ bàbá ẹ̀ nìyẹn òníwọ̀ náà ráwọ́ lẹ̀. màámi bọ̀dá mà ti lọ màá nìyẹn. ó ti bá tiẹ̀ lọ nìyẹn. just like that. bẹ́ẹ̀ni. màámi but ẹ má dùn bẹ́ẹ̀ ẹ má bínú nǹkan tí mo fẹ́ bí lọ gbogbo bẹ́ẹ̀ àti bọ̀dá mi ṣe ń sọ̀rọ̀ pátápátá tó jáde wá wọ́n dé wọ́n kọ̀dé dídé wọ́n sọ fún yín pé àwọn oríṣẹ́ síde kan àwọn fẹ́ lọ bí kan oṣù méjì ẹ̀yin gan náà lè lọ ọdún kan ọdún méjì ẹ̀ tí ẹ̀ béèrè pé ibi tó ń lọ o iṣẹ́ kí ló ń ṣe ń bẹ̀ o àwọn wo ló fẹ́ lọ bá o bóyá kẹtẹ ní òkè fún mi fóònù nọ́mbà àwọn ọ̀gẹ́ o kẹ́dẹ̀ mọ́ kẹkàn fáàmù pé kinní kan ọmọ mi ń bọ̀ wá sọ́dọ̀ yín o but ẹ kọ̀ ṣáà kàn gbà just like ẹ̀ ní kọ́ máa lọ. amen amen. Mm bó lóun fẹ́ lọ́dún mẹ́rin màá ní kó máa lọ ni torí mo mọ̀ pé ọdún mẹ́rin tó fẹ́ lò ń ta yẹn ìrọ̀rùn ló máa jẹ́ fèmí nínú ilé ń bì báyìí ọmọ tó ń jalè tá a bá sọ̀rọ̀ tí ó gbọ́ ah mo mọye gbèsè tí mo ti fowó san lórí wípé wọ́n máa ló mú nǹkan tó jẹ́ mi ni màá san tó máa ti lọ ṣòwò ọ̀hún ṣekúṣe ó wá ní kéde kan kò ní sí ẹ Johnson tún délé mi o Johnson tún jalè lọ́la o ẹ tún ti jalè lọ́túnla o kò ní sí yẹn wàá rí wípé inú ilé wa yìí gan ẹlòmíì àti ẹ̀gbọ́ kóhùn tó wọnú ilé ni wípé kò sí jọ́sìn inú ilé kí la fẹ́ lọ tó sọ fún ọ ìyá ẹ pé ó ṣe èmi tèmi kan pàápàá balẹ̀. but uh, ah. màmí hmm. ẹ dúró náà ṣé ó ní nǹkan kan pàtó tí ẹ̀gbọ́n mi ṣe fún mi because ah, kátẹ̀ sọ pé òkè kátẹ̀ ní bóyá èmi òkè fẹ́ wọ́n báwọn ṣe ń fẹ́ wọ́n but èmi náà máa ń ṣe mo dẹ̀ mọ́ ṣe máa ń fọwọ́ tún bá mi wí tẹ máa ń fò sí fàmìlà but ẹ̀gbọ́n mi bíi kí bóyá ẹ kò lé wọn pátápátá kó tẹ̀ máa lọ ṣó ní nǹkan tó ṣe fún yín ni. ẹ ẹ ohun èmi mo bì ṣùgbọ́n ìjọra yín ìwà tiẹ̀ bá yàtọ̀ sí tiẹ̀ ìwà tiẹ̀ ó yàtọ̀ sí tiẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ mo mọ tí mò ń sọ nígbà tí òṣèpò rí mi dàrú tọmọ kan bá fẹ́ pàyàkùn ìyá náà sọ pé kọmọ náà kò lọ kú dànù kó má fi tiẹ̀ kó bá tòun. ebi wo ni ohun tẹ́mi gbọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ kí ló ṣẹlẹ̀. àti mo kí yín o. o rò pé nǹkan ń ṣe ẹ́ o má ṣe rẹ̀ léṣe pẹ̀lú ọtí ìyà tó wáyé ẹ̀ wá mu wá èmi ò ní owó tí mo máa fún ẹ lénìí bí fún ẹ náà gbogbooro ló máa mú ṣùgbọ́n mi ò tí ì pa kọ́bọ̀ lórí ẹ padà. ẹ ẹ ẹ tẹ kì í dúró kí ọ̀tọ̀ owó lọ́wọ́ yín kẹ́lẹ́ wàá rẹ kẹ́lẹ́ máa. mo má bàa tọrọ náà mo ń jẹ́ kó mọ̀ pé kò sówó lọ́wọ́ mi mi ò yí tajà o má fi tiẹ̀ kó bá mi. ẹ wo mo ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. kí ló fẹ́ bá mi sọ. mi ì mi ì lójú òbí ọmọ yìí Johnson Johnson ẹ máa mójútó gidi kò tí sí àní àní pé ó lè ṣoríire ẹ lè jẹ ọbọ ń jèrè lẹ́yìn ọkọ ẹ wo bí ẹ mọ Dangote ẹ mọ tẹdọlá ẹ máa dénúgà pa ọ́ pọ̀ tọkọ fún Johnson tẹlifíṣàn yìí rẹ ọmọ lè jẹ gálà. kí ni ọkọ̀ máa máa tírì tèèyàn lẹ́yìn pé yàn ti yó. àwọn bí ìṣáájú àtẹlẹ gbà lórí Johnson kò lè gbà bí lè mọ̀ pé wọ́n ti sọ fún yín rí wọ́n ti sọ fún yín pé kò lè ṣe oríire ẹ̀kọ́ ń tiraka ni ẹ má tiraka mọ́. ṣé mo rí hundred naira ṣé mo rí hundred naira. máa wò mí o ṣó fẹ́ dùbúlẹ̀. ẹ mójútó ẹ jọ. wọ́n mà ti sọ̀rọ̀ yìí fún mi rí pé mi lè jèrè ẹ̀ eléyìí náà tún sọ pé mi lè jèrè ẹ̀ ọmọ tó ní mi ò lè jèrè tàdé ni ó jáwọ́ kó nú àpọ̀ tí ó yọ tí ó gbomi lákàánú. ó ah. ní mi ò lè jèrè ẹ mi ò lè jèrè ẹ bọ́ bá pa á náà ṣe mo jèrè ẹ lọ ibi tó dẹ̀ ti máa ní kú ẹ a ní kó jáwọ́ kó bẹ́ẹ̀ kò gbọ́ ọ kàtẹ́wà sọ pọ́ọ̀rọ̀ tiẹ̀wà rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣebí ẹ̀yin lẹ bí wọn nǹkan tí mo dẹ̀ máa ń gbọ́ tó máa ń sọ ni pé àdúrà òbí láyé ọmọ ó ṣe pàtàkì mo dẹ̀ tún máa ń gbọ́ tó máa ń sọ pé àdúrà kò sí nǹkan tàdúrà ò lè yí padà èyí ṣàlẹ̀ bí wọn mm. téèyàn kan bá tẹ̀ tí wá sọ pé kí ọmọ yẹn kò lè wúlò fún yín àbẹ́ẹ̀ lè jìyà téèyàn bá wá ń fi àdúrà tẹ́ ń gbàdúrà ọjọ́ ọ̀kúnlẹ̀ tẹ̀ bí wọn tẹ́ fi ń pray fún wọn possibility wà kó yí padà. mo ti gbàgbàgbàgbà mo gbà àwẹ̀ mo rí pé kò lè yí padà ni mo jọ gbọ́rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ti sẹ́gbẹ̀ẹ́ kan kò sọ̀rọ̀ ń bẹ̀ kó máa lọ kó lọ́dún mẹ́rin gan-an so ẹ kò máa fi wọ́n lẹ̀ kọ́kọ́ lọ báyìí. ọmọ tí yóò fún yẹn sí ni tí yóò fi yàn lọ́kàn balẹ̀ ibi ó bá rí ó gbàdùn. àlọ́ ọmọ kan nìyẹn tó bá wọ bẹ̀yẹn báyìí òkú ẹ̀ lárí tó kejì tó bá lọ wọ bẹ̀yẹn tẹ́ ìbá ṣòfò ara ẹ̀ ṣòfò ẹ̀mí ẹ̀ dẹ̀ tí mo ṣòfò owó àwọn olè àtà olè ní ìdèlè ẹwù ẹwù àti ẹja lọ bọ́ọ̀sì station ẹja lọ station station wà nbẹ yẹn station station station station ah. station. ṣe lè easy láti jà ó lè easy láti jà ah. ah. ó kàn já gbàgbà ìgbé ẹ ó dẹ̀ já pa wọn ò dẹ̀ rí mú ẹ wo bẹ́rẹ̀ ò ṣe pọ̀ kò sẹ́ni tó lè mú wàláì ò lè dùn jà ọlọ́ngbọ́n ò lè dùn jà. ó ti ẹ wà láàyè mi nídìí owó o ah. mo nídìí owó náà. ó ti náà tilẹ̀ tán ni. ẹ ó ti tán báwo ló ṣe nínú owó tán gbàdé pé o máa o o máa gbé owó kiri bó ṣe wọ ẹ. emoji. spider. emoji. olúwa spider. àjàwọ̀ ń new member wa nìyẹn. spider. ibà. Ah, ah ah ọlọ́pàá police station. ọ̀gbẹ́ni hey ló ṣe òun. èwo tó gbé wọlé. new member wa nìyẹn. ah bọ̀ spider tó bá máa gbé new member wọnú ẹgbẹ́ yìí ó yẹ kó carry wa along na. Ah, oxygen ó yẹ kó mọ̀ pé mo ti gbé yẹ̀wò mo ti tú wò mo bá ń bẹ̀ ó wà ń bẹ̀ confam. ẹ pé gbogbo dátà ẹ pátápátá ló ń. ẹ bọ̀ síbẹ̀síbẹ̀ náà kò yẹ kó gbé gun àti owó ìgbàlẹ̀. Ah. tí èèyàn tó máa pa wá lára mi ní gbé wọ bíbá ó yẹ kó mọ̀. ló ṣe é tó ń gbọ́n ló ń gbọ́n fún ò ń gbọ̀n. wò ó sọ bí wò bí kí ló ń ṣe ẹṣọ lórí burúkú dẹni kí ló ń ṣe tó ń ṣí fàdà ẹ ṣòro àwa tó ń wò yìí ọmọ nh ni wa. bẹ́ẹ̀ni ọmọ mb. lt. no house. no place. no, no traces. ẹ ó dàbí orin Naira Marley létí àmì ó dùn ju màá lọ. òótú omi báyìí ṣòro ibi tílẹ̀ bá ṣù wá sí ibẹ̀ la máa ń sùn sí ṣó ti yẹ sí tá a bá ṣe díò bá ṣe wáyé ẹ olúkálùkù máa ń ṣe kíni ó máa ń japa after tá a bá ti gbà ṣí ẹ títí wọn. ọmọọba ṣòro àwọn àbáyẹ wa yìí gbogbo nǹkan tó bá ti ń dowó ló máa bá wa ń bẹ o lè bá wa ń píkì pọkẹtì lẹ́nu o lè bá wa ń kọ wíńdò lọ́la. tó bá di ọ̀tún là ń kọ. o lè bá wa ní báǹkì àwa náà la wà ń bẹ òṣèré olórí burúkú nàìjíríà wo jẹ́ kí n sọ fún ẹ o ṣàgbọ́n gbogbo dialogue náà sọ látẹ̀kọ́ ó lè di lọ́la kí kásálà kó burst kó wá sọ pé òun múyàn bọ̀ wá sílé mi torí ẹ̀ là á fi nílé street làwa wà ó ti gbọ́. Hmm, ọmọ tó bá gbọ́ fẹ́ da àgbọ̀ mọ́ wa o máa ń ní láti padà lọ sílé a lọ dágbé fún mọ́mísí àti pọ́písí bí àtẹ́ni táìmù ló lè kú. ẹ eh, lọ́lọ́jọ́ léde. báyọ̀ kò jọ ẹ lójú gbogbo èèyàn tó wà láàyè náà ló máa kú. sórí bó ṣe yà ẹ lẹ́nu tó ṣe yìí bẹ́ẹ̀ ló ṣe máa ya gbogbo èèyàn lẹ́nu nígbà tí o bá ní owó lọ́wọ́ tán ṣó fẹ́ ní owó náà kò fẹ́ kú sínú ìṣẹ́ kò fẹ́ ní owó. sọ wàá lọlé wàá lọ di dágbére mo ti gbọ́ dágbére. ṣòtú gbogbo àwọn àtàwọn àmì ṣe ìtọ́sọ yìí ẹ̀ à ń ṣe street boys o street men làwa o men ṣó ti yẹ. agbọ̀nrọ̀ agbọ̀nrọ̀ straight straight. scorpion spider kí ló wà ń bọ̀ ẹ̀yẹ ká mú mi. ilẹ̀kùn ayọ̀ tọ́ta ṣe báwọn tí ó kì í sokoto ní pàtìsì. Mami ẹ kú ṣe. Mami ẹ kú lè wá. Kí ló dé? Mo kí yín ni. Ìlẹ̀ káàbọ̀. <laughs> Ẹ mami, mo mú ìròyìn ayọ̀ wá fún yín ni mami. <laughs> Ẹ ṣe <laughs> ẹ wo oríire ti dé o, ayọ̀ ti dé ìdùnnú ti dé o, mami mo ti ríṣẹ́. Oríṣẹ́ ṣọ́ ni kò wá máa gbé ìbọn ní àbúrò náà tí ló máa ń ṣe báyìí. gbàdúrà oríṣẹ́. ẹ mo ríṣẹ́ mo ríṣẹ́ síbì kan ni wọ́n dẹ̀ sọ pé ó máa require training kò ń ṣeṣẹ́ ìbọn òwúrọ̀ ìbọn kẹ̀ láìṣọ́ ọlọ́pàá odidi túmọ̀ mo fi máa lọ ṣe training máa padà wálé. oṣù méjì ló máa fi kóònù lè tó máa lọ jókòó sọ́hun oṣù méjì ah ní lè ó dà ó ah, dà nǹkan ẹ̀yẹ bẹ́ẹ̀ nítorí ah, máa lówó. Ah, ó ṣe kúkú tún sọ fún wọn ẹ ọkọ mi ẹ̀gbọ́n ẹ lọ oṣù méjì tó bá dọ̀hùn tó bá lọ oṣù méjì yẹn tán tó sọ fún ọ pé kán tó gbé ẹ lọ kùn mí kò tó lọ oṣù méjì. màámi ṣé ẹ fẹ́ mi rí rárá ni. pé mo ràn ẹ́ lọ́wọ́ pé kò tiẹ̀ ló bí ọdún méjì kó lóṣù méjì méjì méjì káàkiri ọdún méjì kó tó wálé ṣẹ́ṣẹ̀ tún nìyẹn ṣé mi ò fẹ́ nìyẹn ọdún méjì fún training tó yẹ kí n lo oṣù méjì kí n padà wálé tí mo ti ń rò pé first salary owó àkọ́kọ́ rí mi ẹ̀yìn ni mo máa kó fún màá mi. máa ń lè tẹ̀ kówó fẹ́mi ìwọ fowó dání bá ti gbowó lọ́hùn tó ń gbà tó ń sún síwájú oṣooṣù méjì méjì pé ọkùnrin mi gan pàápàá balẹ̀ mi ilé ẹ̀ kí lè nísinmi ni gbogbo èyí tí mò ń ṣe yìí kí lè nísinmi ni kọ́kàn mi lè balẹ̀ nù lé o mọ̀ pé tó bá ti wà nínú ilé ọkàn mi ò kí n balẹ̀. inú máa ń bí yín tẹ́ bá rí mi máa mi. èso fẹ́ gbọ́ inú ń bí mi. àbúrò mi tó bá mi dé mo wà. ṣe gàrí kù ní ẹgbẹ́ akéèjì ẹ̀mú díẹ̀ kí n tó máa. gàrí wo ló kù wọn bá kókò náà ni mo mú yẹ gbogbo owó tayín tó yẹ ká fi gé yẹn a ti fi sọ gbèsè àwọn tó lọ jalè wọn. mi ò rọ jẹ báyìí. o ti yóò àbí nǹkan ìjọ ah, ah, ò ní ìjọ ò lábẹ̀rẹ̀ gbogbo wọ̀nyẹ kó má bá mi tọwọ́ bọ̀wọ́ ṣé wọ́n fẹ́ mú kó bá mi tọwọ́ bọ̀wọ́ ìwọ sì bẹ́ Ajisha Fair Estate. Blue Gate. House five information next operation tá a fẹ́ ṣe nìyẹn. wá ajíṣàfẹ́ o ti máa má ajíṣàfẹ́ estate wa irúṣẹ́ burúkú wo nìyẹn ah ìfikẹ́ntì ajíṣàfẹ́ estate ti pọ̀ jù náà o ti máa má ajíṣàfẹ́ wa. ṣé sọ́ni bàbá ajíṣàfẹ́ ni bàbá ló ní estate ni kí ló ní ọ̀dẹ̀ wàá dẹ̀ máa tákù ah, kí ló wà ń bẹ̀ tó wọ́n náà bá délẹ̀ sí ìwọ́n ló máa ranjú ló máa ranjú gbẹ̀ kí ló wà bí kò ti pa bàgà mẹ́ta pọ̀ kí ló dé kò sí ṣọ́lápá ẹni. ẹ̀gbọ́n olóyìnbó kọ ayíǹdẹ̀kẹ̀ yìí sọmọ ẹgbẹ́ kì í ṣíwájú sọ̀rọ̀ ẹgbẹ́ àná la máa ṣíwájú tẹ́ ẹ bá mi sọ ibú kú yìí. mi ò lè síwájú èèyàn tó ga ló máa wá wájú. yes now. ẹ ẹ ẹyin guys ṣe rí owó tó lè kó sọ. yes owó tọrọ ló sọ ṣe rí ajíṣafẹ́ estate náà sọ yìí security wọn le o security wọn tight gidi ni o ṣe rí ká tó lè break in ọ̀nà ajíṣafẹ́ estate ká tó lè succeed pẹ̀lú operation and ọ̀ṣẹ́ a máa ní láti lo kóòdù. kóòdù. Ajisafe Estate ẹ tó bá jẹ́ pé o mọ ẹran kóòdù tá a lè lò sọ fún wa. code four four two. four four what. four four two. press ẹjọ kóòdù náà pè ní four four two kóòdù náà pè ní four four two. ìyá ẹ lè rè ọmọ àṣẹ à ń sọ̀rọ̀ ń dá sí i ìgbà wo ló dé. kí ni náà lè mọ̀ ni. o fẹ́ mọ àbí ṣorí four four two tó sọ yẹn o ní best option. Hmm? and it's called option A kí ni option A. best best what. best option. kọjú sí. majek. go on. ṣe rí bí ọmọ ẹ ṣe báyìí bó ṣe jẹ ọba sí òun la supporting striker. supporting what. supporting striker òun la máa strategize so that a lè succeed An operation tá a fẹ́ lọ ṣe hmm. òun náà wúlò náà. majek. Yeah. <laughs> that's why i love you. tó bá ti jẹ́ bẹ̀rù sí wàhálà tó bá ìlà ń bọ̀ mọ́. iléeṣẹ́ ìmọ̀ ní táìmù ní kàpá sí. ẹ kó ti fọwọ́ sí àbí. normal time normal time normal time. normal time. ikú ajíṣafẹ́. ẹ̀yin guys. ọ̀rọ̀ ìṣúná. tó bá dẹ̀ ná iṣẹ́ yá sí ọmọ asákiri ṣé ìgbàdé àti ṣe léǹsìn yóò ti wà sọ̀sẹ́fù a gbọ́dọ̀ ronú nǹkan mìta gbọ́dọ̀ ṣe ni ṣé ẹ̀mẹ́pọ̀ máa ń ṣe ọmọ ṣiṣẹ́ kun owó ni. dákọ́dá ọ̀gbẹ́ni kí ló ń ṣe sọ ní tí ọlọ́run ẹ̀rù kí ló ṣe ẹ̀ á sì jẹ́lé ìtọ́ ni. ọ̀gá ẹ máa jẹ́lé ìtọ́ kan tó ṣe mí. ee ọ̀gbẹ́ni ní sùúrù kí ló ṣe ẹ̀ agbó wọn lẹ́sìn ó jẹ́ ká pínwó ó ní ká tún lọ sí operation mi ká tó wá pínwó ṣé o mọ̀ pé party after party ni wọ́n wá ṣe gbogbo yẹn jọ. wá wá Lagos State àbí kí wọ́n ti gbé àbí kúrẹ́ kí ló ń ṣe ẹ̀gbọ́n ṣó lè ní ẹni ó ṣe wá ya olè báyìí. ṣó lè ní àbó ṣe wá ya olè báyìí ó lè gbogbo wa. ọ̀rọ̀ ló sọ èkó gangan ah. ẹ alaye ṣẹ́rí gbogbo kan tó wà nílẹ̀ ó tiẹ̀ tó kọ̀ọ̀ta máa ta ẹni tó gbogbo ọtí ọtí tó kéré kan ẹ ká ṣe lè ká ṣe bàbá jẹ ilé ìtàn náà a máa fọ wọn pa àná. kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ kò sẹ́jọ́ lọ in the line of duty ìwọ tó ń gbàgbé kí bọ́tò sórí bonnet tí ó bá gbé ọ̀dẹ̀ yìí smart ni ẹ̀wọ̀ èṣù kúkú bìlì ṣiṣẹ́ iṣẹ́ máa dijọ́ pa èmi àti ẹ̀kọ́ ń sìn o máa ma fi opportunity ẹ̀ máa sọ̀rọ̀ sí mi ṣá. máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ rọ́bìṣì ló ṣe àwa lẹ́nu iṣẹ́ òun gbàgbé kí. Ah, ah, èkó mo fọ́ fún ẹ ṣá ìyẹn ni pé ìwọ náà tún lè sọ̀rọ̀ báyìí. Eh. Ah, ṣé ẹ̀yin guys ẹ tiẹ̀ mọ bí mo ṣe wà successful lórí owó tó wà nílẹ̀ inú kan ga mo sásìmẹ̀ eh, ajé ọlọ́run sọ pé mo ga mo ṣe lé téńté lélẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀yin guys ṣẹ́rí ìdúró sí ìbẹ̀rù sí ìfẹ́ president ọjà o mo ti yẹyin sí ẹrù ti wà lẹ ẹ jẹ́ ká pín kó lọ́dún ẹ̀ṣẹ̀ kìíní ká ń bá tiwa lọ. ó ti yí rẹ kó máa gbádùn nìkan ló mọ ká máa pín. ọ̀gbẹ́ni ẹ pínwó jọ ẹ pínwó jọ. ìdúró náà sí wọn ló ló one two singularity guys target wa o ti ń bọ̀ báyìí fáwọn boys pé kọ́ wá tà láti wájú. Yeah, yeah. We are very much okay here. yes àwọn guys náà ti wà at alert okay. One. alaye ẹjọ sọnà wà tàbí gbà bọ síta. ọ̀nà wà ọ̀nà wà bọ kí ló ṣe ṣógun bọ̀ ni. Ah, kókó sóògùn rẹ sọtẹ. sọnà wà ibo dẹ lọnà yẹn wà. ọ̀nà wà ọ̀nà wà tẹ̀lé gbàrà ẹ ibi tí fẹ́ ju òfin tí a bá gbà báyìí sí ẹ máa bọ́ sí mi road ni ẹ máa bọ́ sí mi road. ẹ wá ẹ jẹ́ kí n mọ inú ìtàlẹ̀ yìí. Ah, ó tọ́ ni ó yẹ kó mọ̀ wá tó tọ́. gbogbo ara rẹ yìí kí ló ṣe ọ́ bàbá kí ló mọ a ah. ah. lẹ ń bọ̀ tí ń bọ̀ ẹ olódùmarè ẹ ha èèwọ̀ àkúrí má bá lórúkọ àgbékú abòjùjù ta kókó orúkọ àparùn ikú tó bá kú àwọn ọ̀tá rẹ ti àrùn tó ọ̀bárùn àwọn ọ̀tá rẹ̀ ti dàrún ikú di kú ọ̀tá àrùn dàrún òdì kékeré ẹlẹ́yẹ lọ́fẹ̀ẹ́ mi wọ́n kó só ibẹ̀ ń bẹ́ yẹ́rìyẹ́rì kì í jẹ́ kọ́. ilé ìpọ̀ ilé ìpọ̀ ẹ wo bàbá ẹ gbàgbé pọ́lọ́pàá ni mi ọlọ́pàá ro tèmi tó bá tiẹ̀ gbé bọ̀ léwájú yín igi ló máa jọ. ọmọ ẹ sà kò sẹ́ni tọ́lọ́wọ̀n lè mú báwo ni mo ṣe lè mú ọmọ ikú ó fẹ́ mú ọmọ bẹ́ẹ̀ ni ikú ńlá aborí pété ìgbọ́rùn abarakẹ̀sì ń lọ lókèrè ó ní nbárikúmọ̀ bájà olúwowojì wowojì wowojì wowo gbogbo ẹgbẹ̀rún gbètè tí ń bá kú sọ̀tà ilẹ̀ jẹ́rí wọn dẹ̀dẹ̀ ẹ̀gbò. irú ẹbọ wo ni mo fẹ́ gbé ṣé kàǹkà tó ń kagún láyà náà ni ọgbẹ́bọ mo fẹ́ gbé kó lè rí mú. tó bá jẹ́ pé mo yẹ kí n gbẹ́ bọ̀ máa gbé. wọ́n fẹ́ gbé. àmọ́ n tó ṣe ṣáájú ẹbọ wa ọ pàyà rẹ. lórúkọ jésù. mi lè pàyà mi. kọ̀ọ̀rán à jẹ́jú ọ̀ràn ebo fẹ́ mú ni tó o bá ti lè pàyà rẹ kò ṣeé mú lórí fẹ́dọ̀ lórí òróǹro. ẹ pẹ̀lẹ́ awo. bàbá. ẹ pẹ̀lẹ́ mo mọ̀ pé báwo bára wo àwa máa kì fáwo. bẹ́ẹ̀ni. bí múlẹ̀ bá ríra àwọn àwọn a máa kì fún múlẹ̀. àwa bá yín wájú ni ẹ wájú ńlá sí kágbà bàbá mo kí yín dáadáa. ẹ ṣeun. gẹ́gẹ́ bí n tá a bá lọ yín kò yẹ kí iṣẹ́ kan wà kémi náà mọ́ lè dá sí i wọn gbọ́dọ̀ dí òògùn bì kí n mọ́ lè jù àmọ́ ń gbà mo rìn débì kan. mo débi wọn tí a ti ń fọdọ́ òbúlẹ̀ jẹun mo rí i pé eléyìí ò jù ọmọ tó sì wàá bá mi ọmọ kú òkìkí rẹ̀ lọ kàn mi ọmọ tèmi ọlákúnlé tí a ń pè ń ṣèròtì ọlọpàá ni wọn mọ̀ra wọn dáadáa nígbà tọmọ ìbágbára wádọ̀ mi kí n fún lágbára tóun ọmọ wíwò bàbá ẹ má bínú o ọwọ́ yín mọ̀ bá ń bẹ̀. àwọn olódùmarè ni. mo wá rí i pé n tẹ́ ẹ pélé lọ́pọ̀ kó àpọ́nlé oògùn là ń so ń dè má pa bó ti wà ìkọ̀ sẹ́ni tí ọ̀farabà ti kù nínú lọ ẹ̀yin náà lè sì jẹ́ bẹ́ẹ̀. àwa kọ. nígbà tó wá jẹ́yìn lẹ ṣiṣẹ́ ọ̀hún iwájú la sì bá yín kò ní burú kí bàbá sọ dọwọ́ ọmọ òun lọ́rùn. èèwọ̀. E fi ní wá báyìí ẹ dákun kẹ́ ń bá ń bá ọmọ ikú sọ̀rọ̀ wípé láì ru epo láì ru yọ báyé bá ń ṣèyàn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn fura ẹ tí mo fi wà nù. inú mi dùn ẹ̀yin bẹ́ẹ̀ ṣe tọ́ yìí náà lọ àwọn àgbà bọ̀ wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. bẹ́ẹ̀ bẹ́yẹ bá ṣe fò ńlá sọ̀kò rẹ̀ torí bẹ́ẹ̀ bá tọ́ bẹ́ẹ̀ ṣe tọ yìí ó ṣeé ṣe káwo ti fọwọ́ òkun lélẹ̀. mo rí bẹ́ẹ̀. àmọ́ ibi ọ̀rọ̀ wa gbédè wọ́n ní ẹ̀jẹ̀ awo ńlẹ̀ rí ẹ̀gbẹ̀rì kàkà káwo tẹ́ àwa àròsàmọ́ àrèjì ọ̀ àní àní dídẹ ẹ̀fọ́ kan yín balẹ̀ ọmọ ikú awo ní gbàwó ń gbọ́wọ́ báwo bá gbàwó ń gbọ́wọ́ àwa tẹ̀ eléyìí fẹ́ tẹ́ ni mi ọlọ́run jọ ẹ o àwọn alálẹ̀ wà lẹ́yìn ẹ̀ gan o èmi ọmọ ikú ọmọ ikú mo ti bá kú jẹ mo ti bá rùn múlẹ̀ mo fukú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ ikú kan ò ní mi pa mo bá rùn múlẹ̀ àrùn kan ò ní mi gbé dè gbogbo bóun ṣe ń wádìí mi gbogbo ẹ̀ ni mò ń rí ọlọ́run wa yọ ẹ tó jẹ́ pé ó sọ fún ọmọ ẹ̀ sẹ́rọ̀tì ó sọ fún ọlọ́pàá tó jí ọmọ ẹ̀ yẹn pé mi ò ṣe é mú ká ló ti sọ fún pé mo ṣe é mú ni màá ní kí ilẹ̀ lanu kó gbé ẹ̀mí èmi ajagunmọ̀lẹ̀ ọmọ agunmọ̀tẹ̀ mo ti dòbírí pé ọmọ afẹ́fẹ́ lúfẹ́ ẹ̀yà gíríwò tí ń ṣe ọmọ iná bírímù bírímù màá ní kí iná yọ lórí ẹ̀ èmi náà mọ̀ ọ́ ǹjẹ́ sọ́sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní bọ́mọdé bá sọ́sọ ní pé táwọn àgbàlagbà sánmọ́rìwò aṣoògùn tí ẹ̀mí kalẹ̀ mo rí ọ̀lẹ́ bẹ̀ àjọ ojú ọ̀pá ọmọ òkú ti kú rán pani dẹ̀dẹ̀ ẹ̀kú mọ̀ bínú ó ti ń sọ̀rọ̀ mi gbọ́ èmi náà jẹ́ dán wò pèsè tí àwọn bàbá ṣe mo wá fẹ́ yẹ̀dí ẹ̀ wò bẹ́ẹ̀ yẹn bá ṣerú ẹ̀ lódò ẹ̀bọ̀rọ̀ bọ̀ lásọ̀kù àdùnnú má sì mí gbọ́ o n ti ń sì mí gbọ́. ẹ fọkà yín balẹ̀ ẹ yé o. E. èmi ti sọ fọmọ pé kò tó o mu ìdí mọ̀ wí ọmọ sì ti lọ ó ti gbàgbé ẹ̀ àmọ́ sẹ́yìn gbọ́dọ̀ tẹ nǹkan kan káwà sọ pé tọpasẹ̀ rẹ o. ẹ yàwó ẹ yàwó náà bẹ́ẹ̀ bá jáwọ́ ni ẹ ní tọpasẹ̀ rẹ dọ́dọ̀ mi. àmọ́ bẹ́ẹ̀ ṣe jáwọ́ náà lọ́dà ọmọ ikú ọmọ ikú tí kú ọ̀gbọ́dọ̀ pa dẹ̀dẹ́ gbò <laughs> àwa náà ṣe tán ọ̀dà pọn máa lọ torí bọ́ ṣe wà yìí èmi tí mo rò gangan kọ mọ́ bẹ́ẹ̀ bí a bá ń sọ pé wọn ò gbọdọ̀ gungire kọjá ewé àwọn àgbà kan bẹ tí wọ́n ń gungire kọjá ewé ìyún làwọn àgbà tí wọ́n ó gungi tí wọ́n ó rè kọjá orí igi wọ́n ó wà dúró lórí afẹ́fẹ́ ọmọ ikú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ ń bẹ fún irú ọ̀rọ̀ òní ṣùgbọ́n Olódùmarè ló wí pé òní ni ọ̀rọ̀ náà wáyé àwọn sì ni olódùmarè ó fi ṣe sábàbí ọ̀rọ̀ òun lọ́tọ́ túmọ̀ sí wípé àmọ̀ràn ń bẹ fún ọ tí mo fẹ́ gbà ọ òní lọ́jọ́ àmọ̀ràn ó sì wù mí kọ́ tẹ́tí kọ́ gbọ́rọ̀ mi dáadáa omi kò mọ̀ sẹ́ni táyé ò lè mú ẹni táyé ò lè mú olódùmarè ò tí ì dá sáyé. ọmọ tí a ń pè lóògùn ni oògùn abẹnú gbọ̀ngbọ̀ àdásíwájú ọ̀sán gẹ́rẹ́bọ̀ lẹ́yìn àròní tó jẹ́ bàbá òògùn òògùn dálẹ̀ lọ́wọ́ rẹ̀ náà kọrí sàmọ́ ńlá ṣe ń pé òògùn wọ̀n a sì lè rópin rẹ̀ ṣé ọ lè rí orí ilẹ̀kùn ilẹ̀ ò ṣeé rìn pin bá a bá ṣe ń rìn láwọn máa gba òun wájú a ayé àkàmàrà ayé àkàǹkàtàn ẹni àrà nífẹ̀ẹ́ aká kòkúnwọ́ adà síwájú ó sì ń sàn gẹ́rẹ́ gẹ́rẹ́ gẹ́rẹ́ bọ̀ lẹ́yìn oògùn ni à ń pè bẹ́ẹ̀ ayé àkàní bẹ́ẹ̀ ní ń ka ẹja. E ah tó tó ayé o tó tó ayé o ọmọ ikú níbi tí ọ̀rọ̀ gbé dúró yìí mo fẹ́ kọ́ fura kọ́ ọ sì fi làákàyè sí oògùn rẹ̀ má joyè alágbára mọ́mẹ́rò torí alágbára mọ́mẹ́rò bàbá ọ̀lẹ́ni bẹ́ẹ̀ ni mọ̀jàmọ́sálà mọ̀ ìyá kíkanjú lógún akintọ́mọ ìjà tí ọmọ sá a máa bá kí n bò mí lọ ọ̀ọ́ni bá kí n bò mí lọ o. inú mi dùn wípé ọ̀jẹ̀rẹ̀ agbára tá a fún ọ ọlà ọlù o sì lókìkí àyè ń wá ọ títí láti mú ọ wọn ò rí ọ mú kí ló kù tó yẹ kó o ṣe kó o fira rẹ pamọ́. káyé má ba mú ọ níkẹyìn ọrọ rẹ ayé ò ní mú ọ àṣẹ àṣẹ kẹtẹlẹ kí àbámọ̀ má bàa kẹ́yìn ọ̀rọ̀ àwáyé èkó kan ò sí o ah, bàjẹ́ agilíńtí ti ń bẹ nídìí rẹ̀ bagilíńtí ọba kú tá a lè fi bàjẹ́ rẹ̀ a lè fawọ́ rẹ̀ ṣe bàjẹ́ fún ọdẹ n ò fẹ́ tó kọjá abi tí mo wí tó gbẹlura ṣebí mi mo ṣe fún èmi náà mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ àwọn kan bẹ tí wọ́n ju èmi náà lọ tí wọn ò sì rí wọn bẹ́ẹ̀ ìwọ náà ò sì rí wọn. tí láfikún bàbá àwọn àgbà bọ̀ wọ́n ní eégún tó bá tètè jómọ níwọ̀n kò ní pè dáapẹ́ délé tó ti ṣe náà tó dàkún abẹ́tí ìbẹ̀rí olú babaláwo ni àtẹ́lẹsẹ̀ tí bẹ́ẹ̀ náà babaláwo ni kéjì pápákpọ̀ràn tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní babaláwo lò náà kúrú bá mú abẹ̀bẹ̀ ní àfi so nípẹ̀rẹ̀ kọ́ gbẹ́bẹ̀ kọ́ gbọ́mọ̀ràn tí bàbá fún mi ẹ̀bẹ̀ kan ẹ̀bẹ̀ kan tí mo bè ọ́ gbẹ́bẹ̀. ọ̀kàrí. mọ́mọ́ bá bẹ̀bẹ̀ mi bẹ̀ ó mọ́mọ́ bá bẹ̀bẹ̀ ó kó tán kó tán kó tán lájà lámì mọ́mọ́ bá bẹ̀bẹ̀. Judy kò lè dòdò balùwẹ̀ ìgbìyànjú ẹlẹ́dòdò rárá. ọmọ ikú ọmọ ikú ọmọ dánmọ́ ikú mo ti bá kú múlẹ̀ yá ikú kankan kò ní mí pa ti bàrùn múlẹ̀ àrùn kankan kò ní mi gbèdé. abẹ́rẹ́ á lọ kọ́nà oògùn ó tó di. abẹ́rẹ́ á kọ́nà oògùn ó tó di. gùdùndí kékeré lábẹ́ kéré kì í ṣe mímí fẹ́ díẹ̀. nàróró yìí kì í na ọmọ ikú èmi làjàgùnmọ́lé magun mọ̀tẹ́.